níwọ̀n ìgbà tó yẹ kẹ́ máa pè é. kí ló dé ẹ mọ táìmù tó yẹ kẹ́ máa pè téèyàn bá ń kọ́ tiyín ẹ̀ kí mọ̀ ni ṣé kí mọ̀ téèyàn bá ń kọ́ tiyín ọ̀fù ni. ló kàkàkà lójú ọpọ́n lè bàbá tóbi ọlọ́mọ. tó wá wọgbọ́ òrò yóò dé ní ìyẹn bọ́ra. Of blessed memory. Ẹ̀yin ará YouTube ẹ máa gbádùn mi lẹ́nu. Ẹ jẹ́ kọ́kọ́ celebrate àwọn èèyàn mi. orí rẹ̀ ò ní gbá bọ̀dẹ̀. ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ mo sì máa play orin tiwa àwọn méjì tó wà nínú àwọn tó ṣe pàtàkì nínú ayé mi àwọn méjì ṣe birthday lénìí ọmọ mi my daughter my daughter is twenty one today and my partner ọláṣẹ́ni so àwọn méjèèjì lọ́jọ́ ń ṣe birthday ní ọjọ́ ní èní papọ̀ so ni mo ṣe ní kí n wá celebrate wọn ọmọ mi ò fẹ́ picture ẹ̀ lórí ó ní kí n má gbé picture òun sórí Facebook kò kò like ẹ̀ ó ní ò jẹ́ kí n gbé picture ẹ̀ síta bọ́ pẹ̀lú ẹ̀ náà má sì sọ pé ọlọ́run kẹ́mi ó ń ṣe birthday lénìí ìyẹn my daughter àti ọlá mi ẹ mo fi àtìkò yìí kí ẹ̀yin méjèèjì pé àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ní ìwòyí àmọ́dún ire owó ire ọmọ ire àìkúbálẹ̀ ọ̀rọ̀ ní agbára ọlọ́run ìwọ mọ́rẹ́ni kejì àyàndá wàá ṣàṣeyè wàá ṣàṣeyọrí wàá ṣàṣeyege wàá gbórí ilẹ̀ ṣe rere ní agbára ọlọ́run ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ mi ní fojú sunkún ẹ̀ mo ti mọ àti wáyé thank you títí lọ pé azan god bless you mi ní mọ àti padà ẹ bó ṣe wù kí n pẹ́ tó láyé mi ní fojú sunkún ẹ ní agbára ọlọ́run òkè òkè ló máa máa lọ o ọlọ́run ò ní fi ẹ́ pa àwọn òbí ẹ lẹ́kùn ìwọ joerat ó sọ pé o fẹ́ kí n gbé picture but mo appreciate ẹ ọmọ mi mo rẹ́ni kejì ara mi ìkejì mi eh, aláàánú mi áńgẹ́lì mi Juirat may God bless you moreni kejì may God bless you happy birthday to you my darling mo tún wá kí ọláṣẹ́ni ọláṣẹ́ni fatuga ṣe hmm. ṣe ní bọ̀bọ̀ yìí ọlọ́run ah ọlọ́run hmm. ẹ ṣáà jẹ́ kí n dákẹ́ mo kí ẹ mo kí ẹ lẹ́ni pé kí um, ẹ kú ọjọ́ ẹjọ́ ẹkú ọjọ́ ìbí òní àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ẹ̀ ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀ ní báráyé fọwọ́ tì í bó ṣe wù kẹ́ pẹ́ tó láyé ẹ̀ ní mo sàárè ọmọ ní agbára ọlọ́run you are a very gentle person ẹni tí ó wu obìnrin irú ọkùnrin tí obìnrin máa ń tọrọ láti bá rìnrìn àjò lẹ jẹ́ ẹ ní agbára ọlọ́run ọlọ́run ò ní sọ yín dìdàkudà ọlọ́run ò ní sọ yín dìdàkudà ọlọ́run ò ní stop yín from being a father to your children from being a father to us from being a father to your, uh, a good man to your woman ní agbára ọlọ́run àbùtí ni tolókun àbùtí ni tọlọ́sà ọlọ́run a máa bá mi gbé ọwọ́ yín sókè a máa bá mi dáàbò bò yín a máa bá mi bùkún fún yín ẹ ẹ ní tójú lẹ̀ mọ́lẹ̀ ní kúkú òjijì mi ìgbàdúrà kẹ pé one twenty láyé ṣùgbọ́n ẹ dàgbà ẹ dògbó ẹ fi irun funfun ẹ fi pawó ẹ fi èrèkè ẹ fi jobi bó ṣe wù kẹpẹ tó láyé ọlá ṣe ní fátúngà ṣe ò ní mọ sàárì ọmọ ò ní fẹ̀yìntì sunkún ọmọ wọn ò ní gbé ọmọ gbìn lójú ẹ èèyàn rere ní ẹ nǹkan rere rere rere ló máa máa bá ẹ èèyàn àtàtà èèyàn gidi ní ẹ obìnrin ọkùnrin téèyàn fi ń tọrọ fún ọkùnrin fún obìnrin ẹgbẹ́ ẹ̀ ní ẹ ní agbára ọlọ́run ọlọ́run ò ní gbé ẹ kúrò nípò ọkùnrin Mm, ọlọ́run ò ni gbé ẹ kúrò ọkùnrin i really appreciate you i want you to know that i appreciate you i honor you i want you to know that i want you to know that i will always wash your back honestly kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ mo ó yẹ kó mọ̀ pé gidigba báyìí bí ẹ̀yin náà ṣe wà gidigba báyìí lẹ́yìn mi bẹ́ẹ̀ náà lèmi náà wà gidigba báyìí lẹ́yìn yín ọlọ́run á mi dúró tì yín ọlọ́run á mi dì yín mú màá rí yín pẹ́ lágbára ọlọ́run ẹ̀yin náà á dẹ̀ rí mi pẹ́ ẹ̀ ní kúkú òjijì ẹ ẹ wá ní sunkún wọn ò ní fẹ́ gba fún yín lóúnjẹ mi ní fojú sunkún yín ẹ̀ ní fojú sunkún mi ọláṣe ní fatúgà ṣe àṣẹ ìṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀ mi ẹ jẹ́ káwa lọ sí ibi program wa. Now a ti bẹ̀rẹ̀ o. Máa fàkàn ní. Kó máa fàrẹ̀ mú. Eh, ẹ ti dé ẹ níye kẹ má bí mi nínú ẹ ló. ẹ lè kó lè wà. kí lẹ fẹ́. ẹ ló mà. mo ń gbọ́ yín. ẹ kọ́ lè mà àbí ló ń sọ̀rọ̀ láti láti island. ẹ kí lẹ fẹ́. Antony mọ̀ bóyá láyé ṣe tí mo lè bá yín sọ̀rọ̀ ni mà. Ẹ lọ sanwó fún mi. Ẹ lọ sanwó fún mi kẹ́ tó bá mi sọ̀rọ̀. Ẹ lọ sanwó fún mi kẹ́ tó bá mi sọ̀rọ̀ fifty pound. èló fifty pound. Okay. ẹ ṣe tẹ́tà sọ́kàn nọmba yẹn because ẹ mo send the link loud video tẹ ṣe sí mi orí fídíò yẹn mo ní send ẹ̀ sí yín mò show lọ́wọ́ màá send ẹ̀ sí yín. ok ok ok ah. mo tún fowó yẹn lé wọn ni o. máa pa kàn ní kó má parẹ́ mọ́ èyí tó bá ti jẹ́ tiẹ̀ ni kó máa pa. Yínká títí dé aláràgbà yìí dá àrẹ̀mú dákú mo máa ń bẹ̀rẹ̀ àkànní dákú mo máa ń bẹ̀rẹ̀ àyàní dákú mo máa ń bẹ̀rẹ̀ àdìsá dákú mo ń bẹ̀rẹ̀ òní màmá àdókò níta ìwọ ló ní màmá gbẹ́pọ̀n níta mo mosile o le pọ́n mi lá ògbọ́n mú sẹ́nu ṣe ló gé mi jẹ́ èékánná ọwọ́ rẹ̀ ń ya mi lábẹ́ ń ṣe lẹ́nu rẹ̀ ràn abíyá rẹ̀ ń gbà ó ṣòro láti fẹnu kò ní lẹ́nu àrẹ̀mú dákun mo máa ń bẹ̀rẹ̀ àkànní dákun mo máa ń. òmòkó ti ti parí òkó kọ kò lè mọ́ mi lẹ́nu àfọwọ́fà sí ṣe lò tún ṣe ṣúkẹ́ṣúkẹ́ àkànní dákun mo máa ń bẹ̀rẹ̀ lómi dáadáa ara mo dákun mo máa ń bẹ̀rẹ̀ lómi dáadáa ìrẹ̀lẹ̀ ní máa máa dóko níta ìrẹ̀lẹ̀ ní máa máa gbẹ́pọ̀n níta òbò mi ṣòjòjò kí ni kí n ṣe ọ ààrẹ mú dákun mo máa ń bẹ̀rẹ̀ jẹ́ kí ó bọ́ mi mọ́ jẹ́ kí ó bọ́. lè play orin yẹn tó ibi tá à ń lọ́pọ̀ lé ni. akọ́dá ayé o ìbàrẹ̀ ni mo ṣe olùdá olùdá òbò olùdá ẹpọ̀n olùdá idọ̀ olùdá ọmú ìbàrẹ ni mo ṣe ìbàrẹ ni mo ṣe òòṣà òkè ìbàrẹ ni mo ṣe o ìbàrẹ ni mo ṣe òòṣà òkè ẹjọ ojú mi ṣe ẹ kúrò dé kúrò dé ẹ kú déédéé wò yìí ẹ kú ẹ káàbọ̀ sórí ètò yìí ètò yìí máa jì díẹ̀ lálẹ́ yìí tẹ bá rántí ìyá Ghana tí mo gbé síta lady tó wà ní Ghana yẹn àwọn èèyàn kan ti ń pè mí láti Canada America bẹ́ẹ̀ náà làwọn kan sọ lórí platform pé ẹ kí n béèrè further question lọ́wọ́ ẹ story ẹ ò tálì kíní kan mo wá pé mo níṣe ready láti wá live ó lóun máa wá live then mo sọ mo ní ẹkún ọkùnrin mo máa play voice note kan síta tó lágbára díẹ̀ meanwhile voice, voice note yẹn nígbà tí mo bá ọkùnrin yẹn sọ̀rọ̀ tó kọ́kọ́ send kan sí mi mo ní wá mo ní nígbà míì obìnrin lè máa wu àwọn ìwà kan kó má mọ̀ pé ìwà tóun wù yẹn kò dáa ọkùnrin náà lè máa wu àwọn ìwà kan kó má mọ̀ pé ìwà tó ń wù yẹn ò dáa alára lè ti ba sọ kí ajérò ba sọ kí ọ̀rọ̀ ògùn lè là ba sọ ṣùgbọ́n tí kò bá tí ì jí pé wọ́n open ẹ̀ síta obìnrin mi lè má sí tight tóbìnrin ò bá tí ì rí pé ọkùnrin fẹ́ bọ́ lọ́wọ́ òun nígbà míì orí wọn ò kì í settle bẹ́ẹ̀ náà ni ọkùnrin ṣe jẹ́ so nígbà míì society ti wà used to pé ẹkún obìnrin la máa ń gbọ́ ní gbogbo ìgbà ẹkún obìnrin la máa ń gbọ́ ní gbogbo ìgbà this is the time tí ọkùnrin náà láti máa sunkún síta nǹkan tí àwọn náà ń face mo respect ọkùnrin mo mọ̀ wípé baálé ilé ni wọ́n lọ́ọ̀dẹ̀ mi ò believe lórí equal right nínú ilé àmọ́ as much as mi ṣe fẹ́ kí ọkùnrin jìyà mi fẹ́ kí obìnrin jìyà mo gbọ́ níbi tí ẹnìkan ti sọ pé ẹ eh, ẹ obìnrin ọkùnrin fún ẹ ó gbé ẹ sílé ó sanwó skul ọmọ ó tọ́jú ẹ ó wá ní kò du ẹ dáadáa yes obìnrin lè ti torí pé ọkùnrin ò do dáadáa kókó kúrò nídé obìnrin lè ti torí wípé ọkùnrin bá tàun emotionally ó ní emotional problem everything is not money ó lè máa sanwó school fees kó máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kí inú obìnrin má dùn ibi tí mental problem ti máa ń setting nìyẹn so ìyàtọ̀ wà láàrin pé ọkùnrin ṣe ojúṣe ẹ̀ nínú ilé ó ń tọ́jú ọmọ ó ń tọ́jú ìyàwó ó ń tọ́jú ilé ṣùgbọ́n ìyàwó ò wà okay emotionally ìyà tó dẹ̀ wà lórí pé obìnrin ní ìwà tó dáa obìnrin ní apẹpẹ furu ṣùgbọ́n ọkọ wà ọkọ wà happy kò ṣojúṣe ẹ̀ sọ́kọ so as much as mo respect ọkùnrin mo mọ̀ wípé ọkùnrin ló ń jìyà jù nísìnyí but wọn kì í lè pariwo síta bẹ́ẹ̀ gẹ́gẹ́ mi ìfẹ́ kíyà jẹ obìnrin kankan so ẹ má ṣì mí gbọ́ tíyà bá jẹ obìnrin mi nígbà tí a bá jẹ omi ní ṣe women supporting women ìsọnu tí a ba de jẹ ọkùnrin náà mi ò ní gbà so òun ló máa mú dífá fún ọkùnrin tí mo bá sọ̀rọ̀ lẹ́ni pé wá you have to speak out jẹ́ kíyàwó ẹ gbọ́ ọ̀rọ̀ yìí tó bá gbọ́ tó rí wípé o ti gbọ́ sí ọwọ́ Yínká TNT pe eh jẹ́ wípé get ready go ni get set ready go ni tó bá ti bọ́ sí ọwọ́ mi tí mo rí pé yà ń jẹ mo máa fix ẹ up ó dẹ̀ máa lè wà healthy fún un ilé ẹ tí ìyàwó ẹ bá gbọ́ nígbà míì ẹ má ṣera yín tẹ bá sọ̀rọ̀ síta tí ẹ bú obìnrin yín ṣùgbọ́n tó jẹ́ pé nǹkan tó ń dùn yín bóbìnrin yín bá mọ voice yín bí ò bá wo show mi gan àwọn tó mọ voice yín á gbé lọ fún á fetí ara ẹ̀ gbọ́ ẹkú tẹ̀ ń sun tó bá fẹ́ yí pàpadà irú irú voice note tí obìnrin ọkùnrin yìí ṣe sí mi lénìí tí bá jẹ́ obìnrin tí bá gbọ́ ọ̀rọ̀ ọkọ mi bẹ́ẹ̀ yẹn níbi tó ti ń sọ̀rọ̀ màá lọ kúnlẹ̀ sí pé kó jọ kó má bínú màá wá lọ bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ kí n ṣe dáríjì mi kí ló fẹ́ kí n ṣe kí nìkan tó fẹ́ kí n ṣe màá dẹ̀ màá dẹ̀ yíwà padà sí rere àwọn voice note kan wà àwọn ohun ọkọ ẹ̀ àbóhun ìyàwó ẹ̀ kan wà tó máa gbọ́ tí ò yẹ kó máa pe gbogbo family pé ah ó lọ sọ̀rọ̀ mi síta tó jẹ́ pé ó yẹ kó appreciate obìnrin yẹn àbọ́kùnrin yẹn pé ah nǹkan tó sọ síta aṣọ tí ń dun ọmọbìnrin aṣọ tí ń dun ọmọkùnrin látijọ́ mi ò dẹ̀ mọ̀ òun ló dífá fún ọ̀rọ̀ tí màá yìí wá sọ síta mo ma o o possible kin n play gbogbo voice note yẹn o kin play tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe tó send sí mi but ma kọ́kọ́ gbé obìnrin Ghana yẹn wole ti àwọn èèyàn ń sọ̀rọ̀ wípé bóyá arọ́ ló ń pa bóyá òótọ́ bo ń sọ ọ̀rẹ́ òtálì ẹlòmíì ni ní kí ló lọ ṣe ní Ghana báwo lẹ́yìn èèyàn ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọkọ fẹ́yàn òkè ìyá ọmọ Ìyábọ̀ Òjó òun kọ́ ló wà ní Tanzania yẹn ṣé nígbà téèyàn lọ fẹ́ ọmọ ní ọmọ Tanzania ṣé ọmọ Tanzania yẹn ló máa kó wá bá ní Nàìjíríà ni èèyàn lọ fọmọ ní Ghana ó lọ fọkùnrin Ghana ó máa mú ọyàwó ẹ̀ lọ síbẹ̀ ni ẹ̀yin dẹ̀ ń sọ̀rọ̀ wípé kí ló dé tó lọ bá ní Ghana báwo lẹ ṣe máa ń ronú báyìí ẹ ló fi nàìjíríà lẹ̀ ó lọ fẹ́ yàn anywhere lèyàn ti lè fẹ́ yà ẹ mọye relationship tó máa ti getting nínú nàìjíríà tó dẹ̀ máa ti fún ní wàhálà kó tó di pé ó decide láti lọ dúró pẹ̀lú ọkọ ẹ̀ ní ghana ẹ dẹ̀ ń sọ̀rọ̀ sí ẹ bóyá irọ́ ló ń pa bóyá kíníkọ kíníkọ mo ṣe ní wá ṣó lè wá ṣó lè wá sọ ó lòun máa wá òun máa wá sọ but before then ẹ jẹ́ kí n play kíní ìfún yín kẹ́ gbọ́ tí àyè bá wà a máa sọ̀rọ̀ lórí ẹ̀ mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ rí àti nǹkan tó ń fà tí àyè bá wà màá sọ̀rọ̀ lórí ẹ̀ tí ò bá sáyè màá filẹ̀ di mo mm-hmm. ń bọ̀ ń dáná oh my god mo dẹ̀ṣẹ̀ gbọ́ tọ́nsìn ni o. táyè bá wà màá sọ̀rọ̀ lórí ẹ̀ tí ò bá sáyè màá filẹ̀ díjọ́ mi. àyè wà ó ní mo fẹ́ kẹ́ gbọ́ táyè bá wà ẹ kọ́kọ́ gbọ́ ilé táyè bá wà màá papà sọ̀rọ̀ lórí ẹ̀ ti o bá sáyè torí nǹkan tí mo fe se nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ yẹn máa gùn díẹ̀ àti tọkùnrin àti tobìnrin Ghana yẹn mo fe ke gbo nkan ti ọkùnrin nǹkan tó go through kẹ́dẹ̀ mọrú ọkùnrin tó jẹ́ èèyàn ò lè níyàwó nle ko ma go through iru nǹkan bayi kẹ́ wá ní kí ó wá bá mi to de tún so fún mi pé mo le pe yawo òun bi o so ó sọ débi pé ìyàwó òun bá máa nínú ilé láì ṣe mọ́là ó níyàwó máa ń mọ̀ bára kò ní wẹ̀ bí a sọ á fi aṣọ máa mọ́ bara ó ní gbogbo abẹ́ ẹ̀ bá ìkìkìdá irun ni ó ló ti sú òun mò ń bọ̀ ẹ jẹ́ kọ́kọ́ play lé ìka tó lọ sí kakọ́ lọ yà sọ́dọ̀ ọmọ Ghana yẹn kí wá gbé ẹni tó lóun nífẹ̀ẹ́ ọmọ Ghana yẹn ní Canada ká gbé wọlé kí gbogbo wa bá wa béèrè nǹkan tó fẹ́ fi ṣe. ẹ ló máa ẹ kalẹ̀ mọ́ ẹ ra màá àǹtí yín ká ìkan nínú àwọn followers yín ni àti pé èmi ṣẹ̀ mọ̀ yín ni mo ṣẹ̀ gbọ́ nípa yín ni so ọ̀rẹ́ mi kan ló ní kí n lọ sáàṣì yín ní Facebook so mo ṣáà sáàṣì mo ti mo ti wà nínú followers yín ṣó ti yín bẹ́ẹ̀ yẹn ìkọ̀ọ̀kan ló ń ṣẹlẹ̀ sí mo dẹ̀ mo ti rí gbogbo àwọn fídíòsì tẹ̀ ṣe lóríṣiríṣiríṣiríṣi nípa nǹkan tó ti hàn á fún sí mi so mo ti wo fídíò yẹn tired mo ti wò ó wò ó wò ó mi ṣàtìrí nǹkan tó ṣe mí bá pàdé níbẹ̀ òun ló jẹ́ kí n ṣe kí n lọ mú nọ́mbà yín mi mú bóyá nọ́mbà yín náà but àwọn nọ́mbà yìí lè fi ṣe ẹ̀yìn àwọn tí ẹ̀ fún ló pé ṣò ti tóòsì ọkọ ẹ̀ rí ṣò ti ṣe sọ ọkọ rẹ̀ rí kíní kọ̀kọ̀kọ̀ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ sà. àwọn irú àwọn voice note mi ò fẹ́ máa go straight to your point mi ò ní sùúrù tó yẹ tí n bá fẹ́ dóko mm-hmm. ní ẹlẹ́yìn tó tẹ̀yẹ pé tí bá ti bẹ̀rẹ̀ báyìí bóyá ọkùnrin kan fọwọ́ fẹ ibi ìdí mi báyìí ojú ara mi máa kò fojú ara sóni pótópótópótópótó pótópótópótó ah máa wọ pé kí ni eléyìí kí ló ń ṣẹlẹ̀ máa kó fojú ara sóni ṣáá so ẹlẹ́ǹkejì mà ara mi ò kí ń move torí pé wọ́n kọlà fún mi wọ́n dá abẹ́ fún mi nígbà tí mo wà ní kékeré ṣó ti yẹ yín bẹ́ẹ̀ so ara mi ò kí wọ́n á mú fífún kò tẹ́ ń jẹ́ kí sex kó wù mí ṣe rárá rárá rárá àtọ́ kò ń jẹ́ kára mi move so mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín pé kí ni solution tí mo lè ṣe àkọ́kọ́ tára mi mo máa fi move tẹ́ pé ó máa dùn mọ́ mi tó tẹ̀ máa máa wẹ̀ mí náà ṣe ọ̀hún ṣé oògùn ẹ̀ wà then he introduce mi sí oògùn yẹn láti rà then èyí tí mo máa ń fojú ara sọ yẹn ọkọ tó fẹ́ mi láìkì alẹ́ ẹlẹ́yìn ọ̀pẹ̀ mi ò láìkì tó bá ti di pé a báyìí ojú ara mi kò máa ṣe pọ̀tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ ni tí mo máa fojú ara sọ ẹ̀jọ̀ máa tàbí ọlọ́run ẹ máa àdúpẹ́ àárọ̀ wọ̀nyí máa ó dára máa. now mo sì máa wá. ọlọ́mọ ẹ̀ka lè máa o. mo sì ń bọ̀ lórí yẹn quiffy náà ń pè but kò kí ń ṣe ìyẹn mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ kí n kọ́kọ́ pe girl lady yẹn wọlé lady Ghana yẹn torí ọ̀pọ̀lọpọ̀ sọ pé irọ́ ló ń pa kinní kan kinní kan mo ti réyàn tó àwọn tó pè mí láti diaspora tó fẹ́ fẹ́ máa pe ìkànnì wọn náà wọlé kà kó má kọ̀ jẹ́ pé fífẹ́ ẹ ló. ẹ ló mọ̀. mi ìfẹ́ kó dárúkọ ẹ o mo ṣé Ghana mo kàn fẹ́ kó explain àwọn nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé irọ́ ló ń pa ọ̀rọ̀ ẹ̀yìn òtálì kí ló lọ ṣe ní Ghana kí ló dé tó fi ya ọkùnrin Nàìjíríà lẹ̀ ṣé ọkọ ẹ̀yẹn ló ní ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ toró ló bímọ lóyún oní tí ẹ̀ gbọ́ dáadáa wọ́n ló sọ pé oní miscarriage kọ̀kọ̀ kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ gan. ma bó ṣe ṣẹlẹ̀ lélẹ́yìí 2009 ni hmm. mo pàdé ẹ̀ so àṣà bá ṣe bẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ àzọ̀rẹ́ mi ò tí tèké mi ò rí anything serious níbẹ̀ bọ̀n ìgbà tó di ìgbà yẹn mo wà ní three hundred level so ìgbà tó di tí mo dé four hundred level to five hundred level mi mo ń pre mo ń prepare for project mi. five hundred level ṣé náà ló ṣe ni. no um, uh, agric economics ni mo ṣe ma. ṣé five five years lè máa ń lò ní. bsc ma yes. okay. ní state university. okay ṣé kí n dárúkọ university no no no ní ìdẹ no ní ìdẹ. okay hmm. okay ma. kò gé ọ̀rọ̀ yẹn bó ṣe di ọ̀rọ̀ pé àbádọ́nẹ kankan kò gé kí ló ṣẹlẹ̀ gan. okay ẹ eh, ó wá fẹ́ mi ni ní ó wá fẹ́ mi ní ṣùlọ́kà ní nàìjíríà ó dẹ̀ fẹ́ mi wá sí i kò dẹ̀ sọ ká tó ṣe wedding kò ṣàlàyé fún mi pò máa fi mí lẹ̀ Ghana. ṣọmọ Ghana ni àbúrò tó wà láàrin wa ọmọ Ghana ni bọ̀ kò gbé Ghana Canada ló ń gbé. so ní twenty fifteen ó mo wá sí Ghana ó ní kí n wá kí n wá mọ àwọn family twenty fifteen ló mú mi mọ àwọn family ìgbà yẹn ni mo ní ìgbà tí màá fi padà sí nàìjíríà twenty sixteen ìgbà yẹn ni mo ní oyún àkọ́kọ́ tó bàjẹ́ lára mi yẹn hmm. so ìgbà yẹn ó padà ní twenty sixteen towards middle of twenty sixteen ó dẹ̀ gba pregnancy result ipe eh, scan ipe òun máa fi ṣe document mi mm. before the wedding gbọ̀ngbà tóyún yẹn wálẹ̀ aṣáà ní sùúrù àdẹ̀tí ń plan wedding pé ok a lè ṣe wedding mọ́ ní twenty sixteen yẹn la ṣe ní twenty seventeen. Hmm bá a dẹ̀ ṣe ṣe wedding tán àwọn fámìlì ẹ̀ náà náà wá kò ní bàbá àtìyá mọ́ hmm. gbogbo àwọn àbúrò ẹ̀ àtàwọn ńkù ẹ̀ gbogbo wọn náà wá sí nàìjíríà wọ́n dẹ̀ lò wọ́n ti dé four days náà lò kó tó di pé wọ́n padà so ìgbà tá a dẹ̀ dé Ghana èmi èmi ò expect pé màá fi mí sílẹ̀ ní Ghana mo ṣáà rí i pé wọn bóyá ń ṣe meeting ọ̀pọ̀ meeting ọ̀pọ̀ meeting mi understand later ó ṣàsọ fún mi pé òun ṣì ń ṣe process lọ́wọ́ so òun lòun máa kọ́kọ́ lọ then ó ná block card òun káàdì ẹyọkan ló tó ń lò so wọ́n block order two cards ẹ̀ pé òun sọ fún ọ pé òun máa pẹ́ bílẹ̀ so mo dẹ̀ ní òkè kò sí problem báyìí a máa ní láti gba bìkan ni àbí kó jẹ́ kí n máa lọ sí nàìjíríà hmm. tí pépà bá dẹ̀ rẹ̀dì máa wá bá ẹ̀ ó dẹ̀ ní onírárá pé ó ti sọ fáwọn àbúrò ẹ̀ kan wálé fún mi. Hmm ìyẹn <coughs> òkè wọ́n dẹ̀ wálé wọ́n gẹ̀ẹ́tì lé ó mú mi lọ síbẹ̀ wọ́n ṣe everything mo dẹ̀ wà nínú ilé yẹn mi ì dẹ̀ mo dẹ̀ ń gbàdúrà fún ó dẹ̀ lọ àfi bó ṣe di pé ó bó ṣe lọ yẹn tí bá béèrè ilé ọ̀tọ̀ nìkan tó máa sọ. at what point nígbà tó ti lọ sí máa gbọ́ ó lọ sí Canada àbí. bẹ́ẹ̀ ni màá tó padà sí Canada. at what point ni ọ̀rọ̀ oyún ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn wá ṣẹlẹ̀ àbó nǹkan ló lọ́mọ. òun ló lọ́mọ. òun ló lọ́mọ mo mo eh, eh, ọmọ mi ọmọ mi máa pé six years ní ìgbà wo lo lóyún eh, yẹn at what point lóyún yẹn ṣẹlẹ̀ mo lóyún ní twenty ó ah, six years i'm coming two thousand and ah, ẹ jẹun wo <laughs> torí ọkọ ẹ̀mí mi gùn o like ọkọ mi ò papọ̀. no ọmọ ọdún mélòó lọmọ ẹ ìgbà wo ló bí ọmọ. six six april fourteen ni mo bí. two thousand and kini. april fourteen two thousand and eh, two thousand and eh, twenty ẹ jẹ́ kí n wò má mi fẹ́ mi fẹ́ fún yín ní birth certificate ẹ̀ ni mo fẹ́ fi mo fẹ́ fi torí birth certificate ẹ̀ wà lọ́wọ́ mi ridge ni mo bí sí. mo gbọ́ o. ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ. no ìgbà fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ gbà tó bí ọmọ yẹn ok ok ma ẹ jẹ́ kí n ẹ jẹ́ mò ń wò lọ́wọ́ mò ń wò. ọmọ ọdún mélòó ló pọ ọmọ yẹn náà. ó máa ó máa pé sí ó ti ṣe five years ní april year yìí ó máa pé six six years ní next year april. so ìgbà wo ló bí. mo ń bọ̀ ma. Ah, ah. mo ń bọ̀ ma. twenty nineteen fourteen april twenty nineteen ní ridge hospital accra. so ó mì pé o ti lóyún láti maybe late twenty eighteen ló lóyún. eighteen bẹ́ẹ̀ ni ma. ìgbà wo lọ́kọ ẹ lọ sí um, eh, canada. after ta after ta marry ó lọ. Mm-hmm. ó ní six months after. okay. after àgbà yẹn ó tún lọ ó tún tó bí bóyá bíi one year one year with some months kó tó wálé. ìgbà wo lẹ wá ṣe ìgbà wo lẹ wá sun oorun ṣé ìgbà tó wálé lẹ́ẹ̀kejì lẹ sun oorun ọmọ ẹ. bẹ́ẹ̀ni èmi ò tiẹ̀ mọ̀ pé mo lóyún gan òun gan ló òun gan ló dictate cause mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé màá ti jí làárọ̀ màá ti ṣe everything màá dáná so ó ṣàrí pé mò ń pẹ́ kí n tó jí ìgbà míì gó ti máa múra tá lóun lọ òun jáde òun lọ sí family house àwọn àwọn ní meeting Ah, àmọ́ níṣe ò ní jẹun ni jẹ́ kí mo pẹ́ kí tó jí jẹ́ kí sáré ṣe nǹkan kò jẹ́. so mo ń gbọ́ kí ló wá ṣẹlẹ̀ wáì tó ṣe wá di pé wá abandon ẹ tí ò. kí lẹ sọ ma. kí ló wá fa onípé abandon ẹ. ok ma so bó ṣe bẹ̀rẹ̀ náà ni wípé kò wálé hmm. tí n bá bí pé akílódé á ní ẹ òun ń ṣe pépà ó ti sẹ́ǹdẹ̀ dọ́kúmẹ̀ntì sí mi gbogbo ìmì mi ti fún mi rí kókó mo ń ṣàṣọ fún mo ní òkè since the eh, eh, kìíní ò click jẹ́ kí n bẹ̀rẹ̀ business mo kàn wá idol ni tó bá fẹ́ fún mi lówó oúnjẹ gan mo ṣe máa máa rán ẹ létí o bí ìgbà mi ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bí ìgbà bóyá ó gbàgbé pé òun fẹ́ yàwó síbí ni àtọmọ or anything mi understand mo ṣe máa máa pè é máa ní à owó oúnjẹ wa o owó oúnjẹ wa o kò sówó lọ́wọ́ mi o owó oúnjẹ wa owó oúnjẹ wa ìwọ ò ṣiṣẹ́ ni. mi ma kò jẹ́ kí n ṣiṣẹ́. kò sí lọ́dọ̀ ẹ̀ ṣe bí Canada ló wà ní sùúrù ṣebí Canada ló wà báwo ló ṣe máa mọ̀ tó bá ń ṣiṣẹ́ ní Ghana. ṣẹ́rìmà ní Ghana kò yí sí kéèyàn ṣe èèyàn lè ríṣẹ́ the only thing téèyàn lè ṣe ni business ìgbà tí mo dẹ̀ wí wípé o rẹ́dì láti jẹ́ kí n ṣiṣẹ́ inú owó tó ń fún mi cos mi mi ń jáde inú owó tó ń fún mi ni mo save mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní raṣọ mo ń raṣọ ní kánò cos nígbà tí mo wà sùn gbà yẹn mo ń ṣe business mo ń ṣe business so inú owó yẹn ni mo fi ń raṣọ àǹkárá ní kánò tí màá kó wá sí bíbáyìí tí mò ń tún ta bí mo ṣe ń ṣe nìyẹn ó dẹ̀ mọ̀ ó dẹ̀ tún létà mọ̀ wípé mò ń ta aṣọ ìtòrò tẹ̀lé mi ní Instagram tẹ̀lé mi ní everywhere ó tún padà mọ̀ pé mò ń ta aṣọ bọ̀ kò rẹ́dì kò fún mi lówó kò help mi kò mọ bí mo ṣe rí owó tó bá dúró bá gbogbo nǹkan tí mò ń sọ yìí máa sọ lójú ẹ̀. báwo ni wàá táwọn ọmọ ẹ ọmọ ẹ ṣe wá ń live tó ló sọ pé ilé tẹ̀ ń gbé gan-an báwo ló ṣe wá ń live pẹ̀lú ọmọ tó ṣe ń kó pẹ̀lú ọmọ ẹ̀ and everything. ẹ̀gbọ́n máa ó yí ọlọ́ọ̀tẹ̀ ti sún mi mà mí ní parọ́ fún yín mo kàn bí ọlọ́ọ̀ nínú àánú ẹ̀ ní kó lọ kó gbé mi níjà. o ò ṣe mú o ò ṣe mú ọmọ ẹ kó kọjá lọ sọ́dọ̀ àwọn parent ẹ ní nàìjíríà kí ló ń dúró ṣe. mi ní bàbá mọ ẹ single father ló ló ló ló tọ́ mi dàgbà. màmá ẹ nǹkan wọn sì mi wọn kó wa sí wọn ti kún ma láti twenty twelve. o ò dẹ̀ ní bàbá o ò láwọn ẹ̀gbọ́n o láwọn àbúrò ni. mo lábúrò ẹ̀yọkọ àtẹ̀gbọ́n ẹ̀yọkan ẹ kí ló tó wá pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ rescue ẹ ò ṣe gbé ẹrù ẹ kó máa lọ sí mo ti mo pe ẹ̀gbọ́n mi èyí tó wà mo pé ní nàìjíríà mo ṣàlàyé fún ó dẹ̀ pé ìgbà tó pé ó kàn ó kàn ọ̀rọ̀ tó ń sọ òun yẹn ṣáà ní ẹ àdúrà ni àdúrà ni èmi ni mo wà bíbá yìí èmi ni mo ń jìyà àwọn ọmọ kan tó jú mi with so many things mi lè sọ nǹkan tí mo pass through mi ṣe mi ṣe ọ̀lẹ bí mo ṣe wà ẹ mo ti bí mo gbìyànjú mo máa ẹ àǹkárá bó ṣe wúwo yẹn mo máa gbó máa máa gbé àǹkárá kiri tí bá ti drop ọmọ mi sí school mi ìgbó èdè ọ̀pọ̀ gbogbo àwọn Ghanaian customer tí mo ní mo mo mo due to bí mo ṣe communicate pẹ̀lú wọn bí mo ṣe ń ṣe pẹ̀lú wọn mo tún fún wọn láǹfààní àti máa sanwó fún mi díẹ̀díẹ̀ ni mo ṣe ní àwọn customer tí mo ní. Hmm. Hmm. kí ni àwọn àti mò ń bọ̀ náà mo ti rí èèyàn kan tó sọ fún mi pé òun láìkí ẹ ó wà ní Canada á dẹ̀ máa pè wọlé because nǹkan èmi ò mo mọ̀ pé kì í ṣe pé o ò bá mi sọ pé kí n fún ẹ lówó àbí kan dáwó fún ẹ that is not going to happen èmi need ọkùnrin ẹni tó máa rescue ẹ ń bẹ̀ yẹn tó dẹ̀ máa tó lè assist ẹ tó lè help ẹ mi ò dáwó lórí platform mi mo need èèyàn tó jẹ́ wípé ó lè àbí àbí nǹkan tá a fẹ́ kọ́ nìyẹn ẹni tó lè help ẹ kọ́ ló fẹ́ Benny, ni we mo fẹ́ to tó help me tí mo bá rí help me mo ready. láti ṣiṣẹ́ anywhere mo ready. láti ṣiṣẹ́ kí n tẹ̀ máa ṣiṣẹ́ kí n lè máa tọ́jú ọmọ mi i want to take care of my daughter. báwo ni ìwà àti ọmọ yẹn ṣe wá ń jẹun sí kí ló dé tó ṣe mú akángárá ẹ ṣé ọkùnrin yẹn kò get back to you mọ́ ni kò pè ẹ́ mọ́ kò bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ni. àní tí bá sick gan tí bá pépé àmú sí kò a ní ẹ kí like ó ti ẹ yé mi. ṣo fẹ́ ká call ẹ̀ ṣé ká call ẹ̀ out ṣé ká call ọkùnrin yẹn out àwọn fámìlì ọkùnrin yẹn ń kọ́ ìjó bá wọn sọ̀rọ̀ ìjó pè wọ́n ìjó sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn. láti ìgbà tí mo ti wá sí wọn like me wọn like me mi mọ reason wọn like me wọn dẹ̀ wá gbogbo wọn náà wá in fact mo ti rò ó gan nígbà yẹn pé mo ti ka eh, constitution wọn bí báyìí ipe bóyá kí n lọ sí eh, eh, kí n lọ report òun cause ẹ wá ẹ wá tẹ mi ọmọ èèyàn kan ní mí ẹ dẹ̀ mú mi wá sí ìlú tí mi ti ẹ dẹ̀ fìyà jẹ mí. Ebo fámìlì wọn máa wà nínú Accra yẹn o ṣe lọ bá fámìlì ẹ nínú Accra. Ìgbà tí mo bí ọmọ mi ìkankan nu wọn ò wá ó dẹ̀ wà round ọkọ mi wá ọkọ mi wà pẹ̀lú mi èmi àti ẹnìkan lájọ wà ní ridge hospital àti eh, ọmọ tó tó wá ṣọlùdé ní Ghana tó yà sọ́dọ̀ mi. ní sùúrù kò sí bí fámìlì ọkọ ẹ ṣe lè burú tó wàá réyàn kan torí ẹ máa pé nínú wọn náà ṣebí Ghana lọkọ ẹ ò ṣe lọ sọdọ fámìlì kan mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìkànnì wọn orí wọn máa pè náà. àwọn àwọn àbúrò ẹ ni mà àwọn àbúrò ẹ ni mà àárín wọn náà kò dẹ̀ gùn bọ̀ ìyẹn ò ìmí. wọn ò ní olórí ẹbí ó sọ máa gbọ́ máa gbọ́ ó ní ní sùúrù ó ní mm, ìyá mm. àti bàbá ẹ̀ ti kú ó máa ní èèyàn tó wá gẹ́gẹ́ bí àgbàlagbà tó wá tọrọ ẹ̀ kí ló dé tó o ṣe get in touch pẹ̀lú àwọn yẹn. àwọn tí wọ́n tẹ̀lé àwọn ẹni tó jẹ́ àgbàlagbà tó tẹ̀lé wa mi ì mọ̀ bí mo ṣe lè get in touch pẹ̀lú ẹni yẹn. irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n ti. èyí tó jẹ́ àbúrò rẹ̀ obìnrin ló jókòó àgbìyà mm. èyí tó dẹ̀ jẹ́ àbúrò rẹ̀ ọkùnrin ló jókòó àti bàbá àwọn méjèèjì in fact mo ti bì ó ti pè mí àti àbúrò yẹn jókòó rí tí mo ní mo fẹ́ bi àbúrò yẹn tí mo bá ṣẹ̀ tó lóun lóbìnrin kó dárí jì mí cause mi mọ reason tí wọ́n ṣe àbájọ mi. o ṣe gbẹ́rù ẹ̀ kó máa lọ sí nàìjíríà bó jẹ́ lọ́dọ̀ rẹ̀ ní sùúrù. ó dẹ̀ pé àwọn méjèèjì jókòó ó pè mí àti ẹ̀ jókòó bọ́ sí àgbà tó pè mí àti ẹ̀ náà èmi ni mo sì èmi ni mo sì tún pè àbúrò yẹn èmi ni màá tún máa pè á ní à ṣíbí òun náà máa pè mí o òun ti gbàgbé ni o ó dà pé mo jìra mi sí wọn lọ́rùn. ó àní ní sùúrù ní sùúrù ní sùúrù ìwọ ò ṣe kó máa gbọ́ máa gbọ́ máa gbọ́ ó ò ṣe kángára ẹ̀ kó fa ọmọ ẹ̀ dání kó máa lọ sí nàìjíríà bójọ́dọ̀ rẹ ló sì máa kọ́kọ́ dé síná kò tiẹ̀ ṣe kọ́kọ́ dé síbẹ̀ bójọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló máa dé síná kò ṣe kọ́kọ́ dé síbẹ̀ wàá rí bí àbí òun kankan nàìjíríà tó lè dé sí lọ́dọ̀ náà ni mi ma mi ní ọ̀rẹ́ kankan lọ́wọ́ tí mo wà yìí mà ẹ̀gbọ́n ni mo ní ẹ̀gbọ́n àtàbúrò àbúrò mi dẹ̀ lélẹ̀ òun náà ń ṣọ́gù ni ẹ̀gbọ́n mi òun ti márì ó bímọ mẹ́ta tẹ́ bá fẹ́ nọ́mbà ẹ̀gbọ́n mi màá fún yín ní nọ́mbà ẹ̀ ìfàtìgbà tí mo ṣàlàyé fún òun náà tí mo sẹ mo sẹ́ẹ̀dì ọ́díò mo sẹ́ẹ̀dì ọ́díò sí ìgbà tó gbọ́ ọ́díò yẹn ó ní láti pè é. ṣé o lè fún mi ní nọ́mbà ọkọ ẹ. bẹ́ẹ̀ ni màá mo lè fún yín ní nọ́mbà yìí okay a fún yín ní nọ́mbà ẹ̀. màá gba nọ́mbà ẹ̀ lọ́wọ́ ẹ̀ meanwhile. okay ma. Um, ṣe orí bá a ṣe ń sọ̀rọ̀ yìí nísìnyí send nọ́mbà ẹ̀ sí mi. okay ma. send nọ́mbà ẹ̀ sí mi bá a ṣe ń sọ̀rọ̀ yìí tí drop ẹ̀ nísìnyí máa ń pè. send nọ́mbà ẹ̀ sí mi. bẹ́ẹ̀ ni màá mú un náà mú un jẹ́ ká ṣe é. so ti sẹ́ǹdẹ̀. lára màá mo ṣẹ̀ṣẹ̀ sẹ́ǹdẹ̀ ni lórí international number ni mi mọ́ lórí tó mo fẹ́ fún ṣọ́ọ̀tì tó sẹ́ǹdẹ̀ sí mi. sẹ́ǹdẹ̀ màá màá. mo ti sẹ́ǹdẹ̀ mà. mo ti sẹ́ǹdẹ̀. mo ti sẹ́ǹdẹ̀ sí mi. ok màá pè lórí lórí show yìí náà la máa pè màá pè náà. ok ma ẹ ṣe ma. ok màá wá get back sí ẹ orí show yìí náà láti máa pè nísìnyí. ibi tí mo fẹ́ yà pọ̀ o. ẹ̀yin èèyàn máa gbọ́ o. kò tiẹ̀ ríǹgì rárá. kò ríǹgì rárá. Please leave your message for. Okay, let me add to my contact. ẹ jẹ́ kí n wá pe ẹni tó sọ fún mi pé òun fẹ́ ẹ ń bọ̀. ká béèrè pé kí ló fẹ́ fi ṣe. mo máa pe mo máa pe ọkọ ẹ̀. ẹ̀yin èèyàn ṣe ti gbọ́ látẹnu ẹ̀ tẹ́ni kò hard up ẹ̀ ń parọ́ kíní kan mo ṣe mọ̀ọ́mọ̀ gbé wa. ẹni yìí pè mí láti Canada ó lóun òun fẹ́ fẹ́ obìnrin yẹn kí n work ẹ̀. now ẹ jẹ́ kí n fìyẹn lẹ̀ mo máa pe ọkọ ẹ̀ máa wá fìdí yín back mo rò pé mo máa yanjú ọ̀rọ̀ yẹn ní bíbá ilé nìbọn nísìnyí mo máa pe ọkọ ẹ̀ mo ṣì máa pe ọkọ ẹ̀ máa wá fìdí yín back but ẹ jẹ́ kí n play ẹkún ọkùnrin eléyìí gùn díẹ̀ o mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ̀lú àti Yinka. ẹ̀yin lè máa bá mi advice ọkùnrin tẹ́ bá ti gbọ́ tán kí ni kó ṣe. sure ọmọ um, actually i'm one of your fans mo máa ń gbọ́ program yín mo dẹ̀ máa ń wo show yín dáadáa. Eh. Hey, Joma, I. Muko, okay, let me share this with you, ma. The Bali, bá me seek advice on what to do. Ẹ jọ̀ọ́, ẹ̀yin let máa advice máa yín o tó bá uh, ṣe I'm still a very young person. I'm still a very young guy. In fact, mi ò tí 40. I'm in my late 30. Uh, I got married. Yeah. Like, um, Believe in yourself. You're right. years ago. Ọlọ́run dẹ̀ ti bless wa pẹ̀lú ọmọ. Uh, ma, I'm not trying to say this to defend myself or láti discredit your mi. I love my wife so much. In fact, but she ṣe fẹ́ra gan-an. Bashifera ṣe asọ́kọ I stood by her that this is what I want because kia àwọn òbí be sọ fún mi pé that was how we got married. I'm not proud to say this, but that's just the truth because I just want to say the way it is so that kò ní sí pé bóyá mò ń a lè sọ tóun náà bá gbọ́ kó má máa sọ pé irọ́ ni mo pa ń bẹ̀ yẹn o I'm not a faithful husband hmm. I'm not kí dẹ̀ nìdí ìdí ni pé when I'm like mo ń wish ah kí àwọn mi dẹ̀ wá rí báyìí kí àwọn mi dẹ̀ máa wọṣọ báyìí kí àwọn mi dẹ̀ máa ṣe fáàrí báyìí àwọn wish mi yẹn kí n máa wish àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn but kí ẹni tí mo ní kó tiẹ̀ má fojú sílẹ̀ pé kíyàn bá sọ̀rọ̀ pé àṣebá àṣebá àṣebá ọ̀ hmm. kó sọ pé àǹkan báyìí mo fẹ́ kó ṣe o let me get you this kò ní i don't get me i will get it for myself i will get it by myself i will do this by myself yeah. Hmm. because mo ti sọ fún rí when we first got to UK this is what i want you to be wearing this is what i will get for you Only ní no. I'll get them by myself pé òun mọ̀kàn tóun fẹ́ fúnra o when we talk of dressing she prefer kó máa wọ gown kò she ṣe bíi gown tó máa bolẹ̀ pátápátá o well everybody ló ní preference titi here of how she dressed but baby, ṣe fi kí àwọn mi wọ sneakers wọ jean wọ leggings ẹ look look look as if pé I want you to look younger than your age. Mm. look mummy jiro Ma look mummy as in don look pé after all you are a, you are a married woman o dẹ̀ ti bímọ o dẹ̀ ṣọmọdé mọ́ so you have to eh, dress mommy decent. beauty ṣe wa okay ẹ kúrò lè máa o. but I think that's Shewa. what she wants. I love my wife so much o Ọlọ́run mọ̀ pé mo nífẹ̀ẹ́ ìyàwó mi Ni mo dẹ̀ ṣe nífẹ̀ẹ́ ìyàwó mi gbogbo nǹkan tó wà láyìíká ìyàwó mi ni mo nífẹ̀ẹ́ ìyá mi ò sọ lọ́jọ́ kan rí pé nǹkan báyìí ló fẹ́ ká ṣe tí mi ò support hmm. I've always supported her financially and as husband I stood by her in everything even kí ọmọ sọ ìyàwó mi láì dá no I'll fight on her behalf I'm not a faithful man bí mo yẹ sọ fún yín máa ọkùnrin ni mí and i'm not proud to say it but this is where i found myself máa láì kọ́bìnrin nídìí kọ́bìnrin dẹ̀ mọ́ra mú kó dẹ̀ mọ́ fáàrí ṣe ìyàwó mi náà nídìí o ó dẹ̀ wà okay but this mentality of òun ti bímọ òun ti òun ti di married woman òun gbọ́dọ̀ reduce bó ṣe máa wọ kí ni ẹ mọ̀ no that shouldn't be nǹkan tó dẹ̀ ń affect mi nǹkan sí nǹkan tí bá rí ń ta tí bá rí ọwọ́ èèyàn ń ta ń sìn tó yẹ pé ó look nice I want to go for her so. ẹ̀yin onípátá alájà wọ́n ń bá yín wí ẹ̀yin onífìlà ìsọnù. stop my way from. ẹ̀yin aláṣọ gẹ̀rẹ̀jẹ̀ aláṣọ last bus stop ìsọnù. anything that has to do with that àbí nǹkan tó lè affect ilé mi mo fẹ́ stop ẹ̀ totally mo tẹ̀ ti stop ẹ̀ ni because I can proudly say pé. Hmm, for like two years nsìn mi ò rò bẹ́ẹ̀ mo bá obìnrin mi lájọṣepọ̀ no never but ìyàwó mi ò tí believe me because I've betrayed her a lot of time so ó normal kó má believe me mi ò bínú sí so a ní ṣùgbọ́n gbogbo being unfaithful mi dẹ̀ lélẹ́yìí ẹ máa gbọ́ o. mo ṣe kó ká mi mọ́bìnrin o mhm. àbó bá obìnrin nínú mọ́tò àbí ó bá mi ní òtẹ́ náà chaati mi ló ń kà ìyàwó mi wọ́n máa rí pé mo ti sùn bá mú fóònù mi a lọ kà á tú gbogbo ẹ̀ á rí gbogbo ẹ̀ ó dẹ̀ máa ń ká mi ń ká mi. òun ká fóònù ọkọ ṣùgbọ́n òun pọ́nìṣì ẹ̀ ní obìnrin wèrè burúkú òun ká fóònù ọkọ òun. tó bá rí tó bá ń gbójú ó jẹ́ pé kò nífẹ̀ẹ́ mi ni mo dey accept. gbogbo chat tó máa ń rí bóyá ó ń rí conversation mi àti obìnrin the least i can do ni pé kí n pe obìnrin lórí video call kájọ ṣe video sex video. Mm-hmm. because i'm not okay báyìí sìn i'm with my wife we are living together i've had sex ní sùn ti pẹ́. kò yẹ kó rí bẹ́ẹ̀ mà kò yẹ kó rí bẹ́ẹ̀ mo ti lọ sọ́dọ̀ ìyàwó mi like two three times sẹ́yìn sìn ọ̀tọ̀ ni kó sọ pé mi ò láàánú òun ti ṣiṣẹ́ lọ látẹ̀kan òun wá ń ṣe pé kinní mo wá ń béèrè sex pé kí n má fọkàn òun òun ní time òun no no no no no. ṣé ẹ rí àwọn èèyàn yìí sìn máa tún bẹ̀rẹ̀ kinní yẹn la kí ló ń pè mí fún sìn. hello hello. ẹ̀ka lẹ́kí lẹ fẹ́ ẹ jẹ́ ṣe wà lórí program. mo wà lórí program kí lẹ fẹ́. ṣe rí pé ó deserve kí n block ẹ ṣẹ́yìn náà rí pé ó deserve kí n ṣe rí pé deserve kí n block yín ẹ ń pè mí ẹni ṣé mo wà lórí program ok ẹ pè mí padà ṣe rí pé deserve kí n block yín sìn ṣe rí. rọ́bìṣì ò jẹ́ kó máa fi rọ́bìṣì mi màá kàn fi tìjú ni máa fi kúrò nínú yàrá ó wá ti jẹ́ kí èmi náà wá sọ pé òkè mo fẹ́ lọ máa sùn the other room so separate room lèmi àti ẹjọ́ ń lò mhm. sin for for for for like um, two three months nsìn and she will never step into my room pé obìnrin wà ó máa lọ bá ọkọ ẹ̀ ó máa lọ́mọ ọkọ máa romantic pé i want sex mi ò experience ẹ̀ rí pẹ̀lú ìyàwó mi no. I always be the one to go to her Kabate wa sọ pé torí pé ìfẹ́ tó ní sí mi ti kú torí pé mi ò wà faithful sí because lóòótọ́ o bá ṣe bẹ̀rẹ̀ kọ́lé lè ní àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kò dẹ̀ ṣe pé àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ náà òun náà ló máa bá èmi náà mo ṣì máa lọ bá but ó máa accept me anytime but ìsìn tàti agaga igba tàti ẹ̀ tí wá dé UK yìí tó yẹ kó ti mọ̀ pé mm-hmm, agbára wà lọ́wọ́ òun díẹ̀ ah I dare not bother her So I mean, I I ate no for an answer. So for me, not to be given what I want, and will make me feel ashamed of myself. Mm. I'd rather that... not to go and meet her for sex. Ah, sugar. I ate no for an answer. So for me. Let me tell you, the moment ọkùnrin bá wá bá ẹ tó bá sọ no, o máa kill self-esteem ọkùnrin òun ló fi dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti wálé nǹkan lẹ́ẹ̀mejì tẹ́ ń sọ pé no ẹlẹ́ẹ̀kẹta wọn ò ní bí yín mọ́ because no tẹ́ ń sọ yẹn bó ibi tó ń balẹ̀ sí lára wọn ò dáa it's not about the no tó ń sọ síta not the no tó ń sọ síta but the way tí no yẹn ṣe máa ń make wọn feel ó máa ń make wọn feel like a rejected stone ó máa ń make wọn feel like ẹni tí ò jẹ́ mọ̀ nǹkan ó máa make wọn feel less of a man because ẹ má jẹ́ ká tanra wa tí ọkùnrin bá ń bọ̀ tó lọ sínú mákẹ́ẹ̀tì tó lọ ra gucci bag fún ẹ tó mú wọlé àbí tó ra coach fún ẹ tó mú wọlé tó bá dé tó bá sọ pé òun fẹ́ dú ẹ bí ó bá rẹ̀ ẹ́ wàá fọ òbu ẹ wàá gbé síta wàá do ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló mọ̀ bẹ́ẹ̀ especially tí ò bá lówó lọ́wọ́ púpọ̀ a máa wò ó pé òun even ọkùnrin ọlọ́run kò tọ́ ìyẹn ọkùnrin ní tọ́lá tọkùnrin bá lówó tí ò bá fẹ́ dú ẹ tí ò bá dú ẹ láàrin ọ̀sẹ̀ kan o lè lọ sílé babaláwo ẹ̀rù á máa bà ẹ́ because wàá wò ó pé à àwọn tó ń dóńtà ṣé wọn ò ní gbọ́kọ mọ́ mi lọ́wọ́ ọlọ́run kò tọkọ ní tọkọlà ọkùnrin tẹ̀sí jọ ń ṣe àlà tààràgó tó dẹ̀ jẹ́ pé majority wọn àwọn ló jẹ́ majority òun lè máa ṣe no fún the moment ẹ bá dẹ̀ ṣe no fún wọn ẹ máa kill self esteem ẹ gbọ́ nǹkan tí máa yìí sọ ó ní that no ó ní òun ò kí ń fẹ́ no for an answer not that pé he is proud not that pé he has pride but because bí no yẹn ṣe máa make wọn feel after tẹ bá ti sọ no it's not saying no iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ àwọn logo kan wà tó máa ń kọ́ wa pé you don't you dare not tell any patient no you dare not give them no for an answer ó lè ní no ló fẹ́ sọ but ó ní ways to fi máa manipulate bó ṣe máa sọ tí wọn ò ní sọ no ló ń sọ but ẹgbọ́n nǹkan tọkùnrin yẹn so, ẹ jẹ́ ká máa gbọ́ lọ pé òun ò kí fẹ́ gbọ́ no the moment tó bá ti so pé no yẹn ó máa kill self esteem wọn ni even when tó bá wá ready láti so yes wọn ò appreciate ẹ mọ́ ẹ máa gbọ́ Not to be given what I want And will make me feel ashamed of myself. Exactly. That's that's how the, that's how you make them feel when you say no. So I've been helping that's myself. That's how you make them feel. Through imagination. Caris. Báwo ni ṣe wà? Màá kọ́ imagine I'm going to dẹ̀ fi release. The battery ti release, urge yẹn máa kú for that moment. Hmm. Ó wá lè jẹ́ after two days kó tó rebuild náà. Màá tún ṣe bẹ́ẹ̀ màá fi màá fi release. So that's that's how I've been helping myself. I love my wife so much. Oh kò dẹ́ ṣe pé ó wù mí kí n bọ́ síta mi ò dẹ̀ fẹ́ bọ́ síta because kò sí nǹkan kan níta kò sí nǹkan kan níta ẹ jọ irú advice wo lẹ lè fún mi. àwọn èèyàn náà ló máa fún ẹ ládvice. to the extent pé ibi tí mo nífẹ̀ẹ́ ìyàwó mi dé ìyàwó mi pé òun ti fọ aṣọ ẹ̀ gbẹ̀yìn sìn ìyàwó mi ti fi ọwọ́ ara ẹ̀ machine ó ti fi fọ aṣọ ẹ̀ gbẹ̀yìn sìn kókò kó sínú machine ni o kò lè rántí mọ́ i do the washing even títí mú ara pátá ìyàwó mi ìgbà míì there will be stain of blood hmm. ìgbà míì stain ìgbẹ́ díẹ̀ kíyan ròdì i wash it ọdún ọwọ́ kan mo fi ń fọ but for the fact pé mò ń fọwọ́ kó sínú machine màá dẹ̀ kọ́kọ́ sókè ní o tí bá ti fọwọ́ sókè màá kọ́ wá fọwọ́ gbó díẹ̀ torí ẹ àwọn stain pàǹtí i'm sorry to say bóyá pàǹtí obìnrin díẹ̀ báyìí ó máa ní àwọn little little stain díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ màá kọ́ fọwọ́ ṣe náà because ìbá kọ̀ sókè tí n kó sínú machine ó lè má mọ̀ bí mo ṣe fẹ́ hmm. màá ìṣọ́ àkó sínú machine I do that every time till today ìyẹn ò ní pé yàrá mi sọ pé ah ó ṣe ọkọ mi o thanks o àbí kò mọ̀ lóore no hmm. never ìgbà tá a tẹ̀ tún jà gan tó yẹ pé ìjà yẹn serious gan I still continue yẹn ò ní pé kí n stop yẹn ò ní kí n stop I love her so much ah mo nífẹ̀ẹ́ ìyàwó mi o ọmọ ní ká má wàá sọ mi ò fọmọ mi ṣeré for I can go to any length for my children also for my wife so I have not been faithful past record mi eh, ó lè terrible lọ́dọ̀ ìyàwó mi bẹ́ẹ̀ torí ẹ̀ ló lè change sí mi totally but tá láti ṣe bá ti máa ti ṣe ara ẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ I'm not coming to me are not giving me sex òun lè máa rí bí ìgbà tẹ́ pé hmm. ó ń ẹ̀ǹdẹ́jà marriage wa. ó ń ẹ̀ǹdẹ́jà marriage yẹn ni. because ó ti sú mi ó ti sú mi kíkọ́ máa imagine kí n máa rántí òbò kí n máa wo bí òbò ṣe rí kí n máa àbí kí n rí pone kára mi dẹ̀ ṣe gírì sex is part of life taba okay UK ní UK ní everywhere but tó yẹ pé kò sí anything very boring life ni wọ́n live in UK yìí nsìn ìyẹn tún ní rí òbòdó ìgbà wọn ni olúwa ò ní kú àṣìṣe lọ psychologically gbogbo ẹ̀ emotionally sexually gbogbo ẹ̀ kọ̀ wá bẹ́ẹ̀ nothing ẹ àwọn ọmọ ni mo kàn máa ń rí tí mo kàn máa ń bá ṣeré ìtajọ máa ṣeré nínú pálọ̀ kò sọ̀rọ̀ ẹ kò sí anything hmm. olúwa ò tún ní róbòdó nígbà tó yẹ kí yàn dóbò. ìyá ni o. ẹ jọ ẹ kọ advice mi What do you think I can do, ma? Ẹ jọ your Ọlọ́run. I'm totally just confused and fed up. Mi ò tẹ́ ẹ̀ ní interest àti lọ sọ pé mo lọ bá ìyàwó mi, mo lọ bá pé let's have sex. Kí tún wá lọ bẹ̀ kó tún wá tàn mí down. Ah! Mi ò mọ̀kọ́ tó lè ṣẹlẹ̀. So for that reason, I don't want to go to her again. I don't want to accept about except tó bá wá bá mi. Monica Lenny Monica Lenny and you women supporting women ẹ ti dé bí. Ẹgbọ́n nǹkan Monica Lenny sọ ó Princess Ade don't mind him he has betrayed us so much there is lots to this Let's be truthful Obirini ni let's hear from her too she will ṣé ó sọ pé ìyàwó òun ṣe nǹkan kan sìn kò sọ pé ìyàwó òun ṣe nǹkan kan fóun kò dẹ̀ sọ wípé òun ò wà kò mo respect ẹ pé wà bold láti sọ pé òun ò wà fẹ́ fọkùnrin mélòó ló lè sọ bẹ́ẹ̀ ń tọra ni so kí ngbà tí kí ló ṣe fúyàwó yẹn ṣọdọ do ẹ ní àbódó ọ̀rẹ́ ẹ ẹ máa face reality To bá ti di ọ̀rọ̀ lọ́rọ̀ obìnrin ẹ má máa jẹ́ ká máa react bẹ́ẹ̀ ṣe ń react ẹ let's be truthful so ó ní nǹkan tí ọkùnrin láti ṣe fóbìnrin tó dẹ̀ máa subject ọkùnrin tó máa make ọkùnrin máa feel bí ọkùnrin yìí ṣe ń feel ṣé ó ní ṣé ọkùnrin láti ní nǹkan tó ṣe fóbìnrin tó dẹ̀ máa jẹ́ kí ọkùnrin máa feel bí ọkùnrin ṣe ń feel please please please which betrayer kí ló ṣe fún gbà tó mọ̀ pé betrayer kó kúrò nílé ẹ̀ náà kó kúrò nílé ẹ̀ because eléyìí ó ń búlì ẹ̀ eléyìí ó ń subject ẹ̀ sí ó ó ó ó affect ẹ̀ emotionally psychologically so kó kúrò nílé ẹ̀ tó bá mọ̀ pé ó ti ṣe nǹkan fóun ó dẹ̀ ti ó ti degenerate to this stage tó yẹ pé ó ń fọ pátá ẹ̀ pẹ̀lú gbẹ́pẹ̀lẹ́ jẹ́ kò dé appreciate ẹ̀ kó kúrò nílé ẹ̀ yóò mọ ní kálẹ̀ ní ẹ mélòó ni ọkọ yín ti fọ pátá yín ẹ mélòó tẹ bá jàjàrọ ọkùnrin kan to ń ṣe ẹ jẹ́ ká gbóríyìn fún ẹ ẹ ẹ princess ade máa pè yín tó bá máa tẹ bá máa pè wọlé máa jẹ́ kẹ́ mọ̀ ẹ jẹ́ ká gbọ́ tán ẹ jẹ́ ká gbóríyìn fún driving kankan bẹ́ẹ̀ yẹn but esma mo lọ sílé ọ̀rẹ́ mi kan ah, ah, ah. ìyàwó ẹ̀ náà ń ṣiṣẹ́ ẹ má máa ṣe bẹ́ẹ̀ jẹ́ ká gbóríyìn fún. níyàwó ẹ̀ ṣe dé lálẹ́ ọjọ́ àtẹ mo lọ mo lọ sọ́dọ̀ àwa ń wo bọ́ọ̀ àwọn bọ̀ bá ṣe ń wo bọ̀ bá ìyàwó ẹ̀ lè dé gbàrà tí ìyàwó ẹ̀ dé kò tí ì bọ́ṣọ ìyàwó ẹ̀ dẹ̀ dáná ó ṣàbò wa. God bless you àpínká adé ọlátúnbí ọlọ́àbámi dúró tì jàre àwọn obìnrin kan tó ṣe ń sòótọ́ ṣì wà lórí bí ẹni tó bá fẹ́ jẹun lọ́dọ̀ mi ó máa lọ sí kitchen á lọ fọwọ́ ni ó tún gbómi ṣan wá ó tún fọ wash your hand ó tún ọkọ ẹ̀ tún fọwọ́ tán ó tún fún ọkọ ẹ̀ ní ọ̀gẹ̀dẹ̀ ó tún ẹ mọ̀ níbi tọkọ ẹ̀ wà yẹn náà ni ẹni tó ti ṣiṣẹ́ lọ látàárọ̀ tó ti rẹ̀ o bọ̀yàn omi pé kó má kó má dá ọkọ ẹ̀ lóhùn she was still doing everything mo dẹ̀ wá fẹ́ sọ pé irú ọmọ yẹn bí mo ìwọ̀n kan tí mo rọra rí yẹn tó bá tún di alẹ́ mo mọ̀ pé a tẹ ọkọ ẹ̀ lọ́rùn èkó kó máa ṣiṣẹ́ gbà yẹn kó má jẹ́ kọ́kọ́ ẹ̀ ń dóhùn mọ́ kó lọ gbalé síta náà. ìyá ọ̀nà olórí méjì ah. uk ta dẹ̀ wáyé náà because òun náà ló sọ pé uk will be our way out we should come i sold everything ní mọ́tà tàfi wá sí uk. kò ní kíyàwó má gbọ́rọ̀ tó ń sọ yìí ó fẹ́ no regret i'm not even going there but i've always been a responsible man when it comes to financing my home and making sure my family has the best life. Yes, I can proudly say that. Bọ́bá yẹ pé kò kò kò kò kò rọrùn fún mi as a man emotionally. Tábàtì ẹ̀yọ sẹ́ẹ̀sì kúrò níbẹ̀ kí ìyá mi bá ń bá mi ṣeré as my best friend tó bá ń bá mi ṣeré tó ń túra ìyá mi á máa díjú mọ́rí ni á máa. Monica Allen eh, àti eh, Alhaji Tijani or something ẹ jọ nítorí Ọlọ́run kí ni mo fẹ́ pe ìyàwó ẹ̀ fún kò accuse ìyàwó ẹ̀ pé ìyàwó ẹ̀ ṣe anything a mọ̀ pé generally obìnrin nǹkan tóbìnrin lè ṣe ló ń sọ kò parọ́ téèyàn bá ń parọ́ ẹ máa mọ̀ pé ń parọ́ ọkùnrin yóò parọ́ ọkùnrin yóò parọ́ kí ni mo fẹ́ pè ìyàwó ẹ̀ máa bí pé ṣé ọkọ ẹ̀ sọ pé òfóun lóbòdò kí lẹ expect ṣé téèyàn bá pè é àsobìnrin tó pè yín àsobìnrin tó ń béèrè irú nǹkan báyẹn lọ́wọ́ yìí pé ọkọ yín sọ pé fún how would you feel ṣé kò wá embarrassing so kí ni màmá àbí kí n sọ pé ọkọ ẹ lóun fọpá tẹ ẹ tó bá ròdì sí kí ni ẹ fẹ́ kí n pèyàwó ẹ kí n máa bí a ní nǹkan tó ṣe ò dáa tó bá ti jọ̀rọ̀ ọkùnrin obìnrin ẹ má máa get too sensitive eléyìí tó ń sọ̀rọ̀ níbí kò ń ṣe nǹkan tí mo ìdí ọ̀dà wọn kí ni mo sọ mo ní fún mi ní nọ́mbà ọkọ ẹ máa pe ọkọ ẹ eléyìí kò parọ́ kò sí nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ìyàwó ẹ ju pé ó ṣe kíyàwó ẹ gbọ́ kó díẹ̀ tíyàwó ẹ̀ bá gbọ́ kínní ìyàwó ló máa wá mi kọ̀ pé àǹtí Yinka kò rí bẹ́ẹ̀ o ọ̀ kó lọ ṣe àtúnṣe ọmọ yìí áńgẹ́lì orí ilẹ̀ tó yẹ kẹ́ ẹ máa pọ́n lé ní kẹ́ ẹ máa gbóríyìn fún áńgẹ́lì orí ilẹ̀ nínú àwọn ọkùnrin ni ẹ mọ̀ pé mi ò mi ò ń mọ bọ́n ṣe ń tọ̀yàn. tí àmì bá bínú tán báyìí á pé ọ̀run fẹ́ yabọ̀ ni hmm. tí àmì bá bínú hmm. so mi ò dẹ̀ láì kó máa bínú mi fẹ́ kó máa bínú at all it hurts me when my wife kí n máa rí ìyàwó mi kó máa go through stress ó máa hurt me ó máa hurt me emotionally. kí ló ṣẹlẹ̀ oh god. tí ọkọ ẹ̀ lọ́rùn ìyàwó mi ò lè láláì sọ pé owó àbí not being responsible òun ló ń fàjà the only thing tó máa ń fàjà wa is infidelity tí mo dẹ̀ accept. Ah, báwo ni o ṣe ní kò ṣe ní practice infidelity gbà tó jẹ́ wípé kò ṣe nǹkan tó yẹ kó ṣe. So I'm just trying to be calm. Ọlá Alex, ẹ má ẹ má insult Monica lẹ̀ wo sọ opinion wọn ni o. Ẹ jọ̀ọ́, what do you think I can do? Irú situation by. Ẹ jọ̀ọ́ o Ọlọ́run. Hmm. Mo sọ mi ò gbé yàn ìyàwó mi kiri o. Mo nífẹ̀ẹ́ ìyàwó mi o and if there is anything tí mo dẹ̀ ti ṣe kó jọ kó dáríjì mi tó wò pé okay you've been hurting me for the past ten years kò bí mo ṣe sọ kò kábìnrin mọ́ mi rí o mm-hmm. chat mi kí ló lọ wá lórí fóònù ẹ mo lè sọ fún yín pé ṣàṣà ní tí èmi àti ẹ fojú ríra bóyá ẹyọkan àbí méjì mostly is always online because iṣẹ́ mi kò fún mi ní time àti socialize once i'm at work i'm at work mi ò ní time àti róbìnrin mi ò ní time àti ṣe gbá mi but ẹ mọ̀ so the little time tí máa nìyẹn máa try àti lò dáadáa àti pé kí n fi wà ok kí n fi get satisfied nǹkan bẹ́ẹ̀ most of our obìnrin tí chat online kà ṣe so pí kì í ṣe pé kí ní kó kó ṣí òbò fún mi kó ṣe pé Gabriel Blessing Susan you said she is not the one báwo lẹ̀yin obìnrin ṣe ń sound báyìí báwo lẹ ṣe ń sound báyìí ẹ ń balẹ̀ ayé jẹ́ ó ní she is not the one that sent her husband out the man says she is unfaithful she just need to forgive her husband and I mean she just need to forgive her husband and let love lead báwo ni ò ṣe kí ṣòun ló send kí ló máa mú ọkùnrin unfaithful tọkùnrin bá ń rí òbò tọkùnrin bá ń róbò lóòrèkóòrè and let me tell you kò ní right láti wo fóònù ọkọ ẹ̀ because ọkọ ẹ̀ sọ pé kò ká òun rí ó ló lọ ń chẹ́ẹ̀kì fóònù ẹ̀ tó bá kó ọkùnrin hundred sílẹ̀ ò lè rí ò lè rí márùn-ún even títí kara àwọn pásítọ̀ tó ń tọ̀ yíyẹn ò lè rí márùn-ún tó wà faithful so oníkálukú mọ bó ṣe ń fi ẹ̀kọ́ sábẹ́ ewé jẹun ni now kí ló lọ check chẹ́ẹ̀kì fóònù ọkọ ẹ̀ fún ọkọ ẹ̀ ò gbé wá bá ń lè nà ó dẹ̀ lóun ò ráwọn obìnrin ọjọ́ ń ṣe sópì lórí fóònù ni tí ilé bá da fún kí ló ṣe sópì fún kí ló lọ kí mú fóònù ọkọ ẹ̀ fún ẹ máa sọ ẹ jẹ́ ká máa sọ tọrọ ẹ jẹ́ ká máa èmi ò ń ṣe women supporting women ẹ jẹ́ ká máa sọ tọrọ. so give and take so ẹ jọ kí lẹ fẹ́ kí mo lè ṣe torí Ọlọ́run ẹ jọ ẹ jọ torí Ọlọ́run thank you very much ma. now uk delele we are just trying to mo fẹ́ kọ́kọ́ play nǹkan tó kọ́kọ́ sense mi tí mo ní kó fún mi ní detail ẹ jẹ́ kí play ẹ̀ fún yín. there nothing i cannot. ẹ máa gbọ́ o. àti ika ika sọba ṣàlàfẹ́ àlẹ́ bàbá ẹ jọba mi ò mọ bẹ́ẹ̀ ṣe lè actually i'm trying to see how i can hide my identity because my wife. Number. I I'm not proud to say this. I'm not proud to say to say this, but I've not I've never been faithful to my wife. Chengbo. But only nídìí to tó Only rí bẹ́ẹ̀. Ó nídìí tó this kind of person. Máa mo máa ń fẹ́ àwọn obìnrin tó wà ń ta yìí kí ìyàwó mi náà rí. ṣé rí jẹ ti rí ìdí tí ò fi wà unfaithful mo mọ̀mọ́ play ilé ìfún yín ni. things about them you know man. wish kí ìyàwó mi emulate from all these people but ìyàwó mi máa ń rí bí ó lè máa rí bí eh, I'm a married woman or ó máa ń fẹ́ máa ṣe bí àwọn bíi mọ̀mí jí o. ṣe ń gbọ́ reason tí ò fi wà faithful nìyẹn torí ẹni tó sọ pé ó ní ìyàwó ẹ̀kọ́ ló pùṣẹ̀ síta ṣé ìyàwó ẹ̀kọ́ ló pùṣẹ̀ síta ó lóun máa ń sọ fún ìyàwó òun òun máa ń fẹ́ kí ìyàwó òun máa kó máa dress sexy ó ní ṣùgbọ́n máa ń ṣe bíi mọ́mí jí o ó ní òun ò wà faithful nǹkan tí ò mọ òun faithful nìyẹn ẹni tó bá blame ọkùnrin ọlọ́run máa fìyà jẹ nísìn. she is uh, this kind of person pé gbẹ̀sìn no. ṣé gbọ́. my wife is to be honest she. ó dẹ̀ tún ṣì ń fún ìyàwó ẹ̀ ní credit ó gbàgbọ́ nínú ọlọ́run bọ̀ kò ń ṣe pé bí isu àbí nǹkan kan. kí ló wá múra bíi mọ́mí jí òfun kó lọ sí apostolic church kó lọ fẹ́ man of god kó lọ fẹ́ chosen. gbígbé kíyàn máa wọ bíi skin pin kó máa wọ leggings kó máa ẹ mọ̀ dress wọ ṣòkòtò òun lè prefer kó máa fi wọ bíi gown kó máa wọ bíi eh, eh, àwọn aṣọ tó yẹ pé ó máa jẹ́ kó look like mummy and I don't really. Eyara ah, YouTube ẹ má bínú. Rinka tí mo ṣe òpó I like this lady. Let me go with her. Mm. So to some extent, me so I've never been faithful with her. Because of of her mode of dressing. But most of my doings kò ṣe pé bóyá ó ká mi lórí obìnrin kò dé ká mi chat lásán ni. Hmm. Most of our committee míì ti àwọn obìnrin tá à ń sọ yìí èmi mi ò rí wọn rí but ìyàwó mi ti jẹ́ kí n derive pleasure in talking to ladies on phone online ìgbà míì kí n máa ní online sex kí n máa ṣe sopi àwọn kankan bẹ́ẹ̀ ṣe get so lọ́rọ̀ kan àti pàtàkì dé UK she has been acting up ìgbà míì kẹ́ ẹ súnmọ́. So kó lóun àìmọ̀n kó lẹ́sẹ̀ ń dún òun kó ní òtí rẹ̀ òun nínú òtútù burúkú nínú òtútù burúkú I mean. tí bá sọ pé níwájú ọlá àti ènìyàn have had sex náà ó ti ṣe díẹ̀ o. ṣe ń gbọ́ tó dẹ̀ níyàwó lé. ìbímọ kẹ̀tì wa mọ̀ mọ̀ mo ti filẹ̀ sáyé so all I just do is my imagination máa fi ń ṣe sọ pé máa fi ń jẹ́ kí n feel good. imagination ló fi ń ṣe sopi. jẹ́ kí n wà alright fúnra mi or kí n wo porn online those are the things i'm doing now just to derive pleasure for myself. ṣé ń gbọ́ how can èèyàn máa níyàwó ńlé the moment tó bá ti lanu sọ fọkùnrin a ní pé ṣé tó bá menstruate lọ́wọ́ tó wà nínú àìsàn tí ọkùnrin bá fẹ́ dú ẹ eh, princess ẹ lè pè é sìn tọkùnrin bá fẹ́ dú ẹ tó o dẹ̀ mọ̀ pé o wà ra o ò lè ṣe tó o bá mọ̀ o ò do o ò lè dóko ṣùgbọ́n agbára ẹ gbé láti mu oko wàá bá fi ẹnu fa oko ẹ̀ka rẹ̀ wálẹ̀ agbára ẹ ò wá ni the moment the way to se ma present ẹ sí ipe agbára ò si hello. hello ẹ kú ètò. yes ma. anubọ̀bọ̀ yẹn máa anubọ̀bọ̀ yẹn máa ṣe ni o very very loving and caring man but òun ló ń sọ̀rọ̀ òun ló tún ṣùtù ara ẹ̀ lẹ́sẹ̀ ẹni tó ń ṣe báyìí fún ẹ ó dẹ̀ sọ pé you really love your wife so much kò sí nǹkan kan níta so níbo ni wọ́n fẹ́ wà nígbà tí wọ́n ìyá mi ọ̀rọ̀ yẹn yé ó yẹ kọ́rọ̀ yẹn yé yín ó ṣeé ṣe kíyàwó ẹ̀ gbọ́ kínní. ẹ̀ẹ́dì kọ́kọ́ lọ́ọ̀bù ẹ̀. ẹ̀hẹ̀ tó tíyàwó ẹ̀ bá gbọ́ kínní yìí ó lè kò ní lè ṣe nǹkan kan because ó ti gbọ́ nǹkan tọkùnrin yẹn sọ pé òun sì nífẹ̀ẹ́ lọ ṣàtúnṣe. that's the only thing bí ẹ bí ẹ bí ẹ ní sábà dẹ̀ ní chance láti bẹ báwọn ọmọbìnrin yẹn sọ̀rọ̀ bí ẹ ká bẹ̀ because ọ̀gá ètò àfọ́sírẹ́tẹ̀d nínú òyìnbó ọkùnrin máa ṣe báyìí fóbìnrin wọ́n yẹ tẹ̀lọ́ ń ṣe online online náà ló máa ṣe. online àwa máa fa okó a máa ṣe sópì àánú ẹ̀dá ṣe mi ṣàgẹ́rì loving and caring man ah, ọlọ́run náà mọ̀ bó ṣe ń ṣe nǹkan o ah. ẹni tó lórí ò ní fìlà ẹni tó ní fìlà ò lórí. Hmm. obìnrin mi lè obìnrin mi lè gbẹrẹ ẹlẹ́kọ̀ọ́kùnrin ten times ọkùnrin máa bá a sùn bẹ́ẹ̀ ni kò rí ní ìjókòó tó dáa. ìyẹn ní ìjókòó tó dáa kọ gidi lọkùnrin lọ́lọ́run fún ọmọbìnrin wọn tẹ́lẹ̀ bọ̀bọ̀ ìhà. bọ̀bọ̀ yẹn ní wípé kò kí ẹ̀ nípa bí ilé ṣe rí kò kí ẹ̀ nípa bí inú ilé ṣe rí kò ah, òun nìkan ló máa tún lè ṣe ló máa ṣe ó sọ a lot of things tí mi fẹ́ máa play out pé kò clear kò care. àánú ẹ̀dẹ̀ ṣe bó ṣe ń sọ̀rọ̀ very loving and caring man hmm. nǹkan kan tó fẹ́ nìyẹn nǹkan tó fẹ́ tí ìyàwó yẹn bá ṣe fún sexy. yẹn tó bá rọra sẹ́ẹ̀tì sábẹ̀ jọ ń bára wọn sùn ní òrèkóòrè bàbá yìí irú ẹ̀ máa dùn wádà tó ṣe ló jẹ tẹ́tẹ́ nǹkan tó fẹ́ nìyẹn kí àwọn ẹ̀ máa show love sí kó máa bára wọn sùn kó dẹ̀ máa múra bíi kó máa wọ sexy dress. wọ́n ti ní he should go out there and make himself happy nǹkan tó sì máa gbẹ̀yìn ẹ̀ náà nìyẹn. nǹkan tó máa ṣe náà nìyẹn ó kọ́ nǹkan tó fi pè ló lè tẹ́lẹ̀ àwọn tó rí gan ò tí ì rí wọn tó kọ̀ fẹ́kọ́ lọ rí wọn direct sí kókó kókó má máa ṣe sofi nǹkan tó kọ̀ fi yà jẹ́ra ẹni. yeah Ige Funmilayo once she meets this kind man she can't see the glory of God mm-hmm. anymore yeah hundred percent ẹ jẹ́ kí n gbé kọ́ mi mà. ẹ pẹ̀lú ẹ jẹ́ ká let me tell you àníkà rẹ̀ má yá pé o ò lè dóko ọkùnrin wa lòun fẹ́ do ẹ̀ ní ọkùnrin tó wà responsible to da nínú ilé ifu tí ò bá wà responsible to jìdí sáà lati duro sibe. To o bá do bóyá o wà nínú àìsàn the way bó ṣe máa ṣe gan ọkùnrin á tún hàn gẹ̀ báyìí pé ah, àánú á tún máa ṣe ẹ́ sórí bó ṣe máa ṣe gan ọkùnrin yẹn tó bá tiẹ̀ sì máa padà lọ dóbò ń ta kò ní lọ níjọ́ yẹn because conscience ẹ̀ ò ní jẹ́ kó dóbò ń ta ah ìyàwó mi ó dẹ̀ fẹ́ dómi o kíní kan bẹ́ẹ̀ ẹ máa ń ṣe with abandoned impunity ẹ máa ń ṣe bíi wípé kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ máa ń ṣe bíi pé hello. hello ma. hello ṣe fẹ́ dá sọ̀rọ̀ yìí ni àbẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀. mo fẹ́ dá sọ̀rọ̀ ni o. ok mo mo ń gbọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo ń gbọ́ mo ń gbọ́ yín ẹ kúrọ̀lẹ́ máa ọ ẹ kúrọ̀lẹ́ bàbá ẹ kúrọ̀lẹ́ ta. nǹkan tí mo kàn rí níbẹ̀ ni wípé ṣe rí most nǹkan tó máa ń ṣẹlẹ̀ jù àwọn obìnrin náà máa ń fa problem yẹn fún ọkùnrin. Hmm. Hmm. in the sense that gbàpọ̀kọ̀ ẹ̀ ń sọ pé nǹkan báyìí lòun fẹ́ tẹ̀rí nǹkan tí mo kàn fọ́ọ̀sì mo kọ́kọ́ tí mo notice ni pé woman yẹn ó ti di pé ọ̀bọ yẹn ti fall in love jù pẹ̀lú òun ó ti like òun jù Hmm. ó wá ń take it for granted. àwọn advantage tó wá ń lòkun nìyẹn tó ń hmm. lòkun nìyẹn tí ò bá ṣọ́ra bó ṣe wà yẹn bọ̀bọ́ ẹ̀ máa lose ọ́ máa lose ra ọ́ máa lose ara wọn. Hmm. yes ó máa lose ó máa lose ara wọn tí ò bá if care is not taken because ó ti rí pé ó ti ó ti fi ìgbé dábọ̀bọ̀ yàn bí ọ̀dẹ̀ ọkùnrin rẹ̀ kì í ṣọ̀dẹ̀ tí ẹ bá lọ́ọ̀kọ̀ obìnrin yàn mí pé ọjọ́ dẹ̀. but most women wọ́n máa ń tèkọ́ ọkùnrin for granted pé à eléyìí ti lọ́ọ̀ fún mi kò sí kan tí mo lè ṣe fún kò síbi tó fẹ́ lọ mọ́ kò síbi tó fẹ́ ṣe kinní kan kinní kan tó bá sì pé kò lè róró òun mọ́ millions of ah ó pọ̀ ń ta rẹpẹtẹ. bàjẹ́. ó pọ̀ rẹpẹtẹ náà gbà tó sọ pé nǹkan báyìí lòun fẹ́ nǹkan tẹ̀mí mọ̀ tóbìnrin máa ń ṣe àwọn obìnrin tó bá lọ́ọ̀bù ọkùnrin tó bá mọ̀ pé obìnrin ọkùnrin yìí like sex pé bẹ́ẹ̀ á torí ẹ̀ ló ti lọ láti ṣẹ́ẹ̀kì ṣebí tọkùnrin yẹn bá róbìnrin ta tó bá róbìnrin mi tó bá jìdílẹ̀ fún báyìí o máa mọjú ẹ o máa mójú kúrò bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni nítorí pé o ti rí o ti ka ẹ pé o ń ṣe kinní o wá ń tọ́jú ẹ̀ ó máa túbọ̀ lọ bá ọ̀sìta tó fẹ́ lọ bá ni. Hmm. gbogbo àwọn tó sì ṣe lọ́nkọ́ tẹ́lẹ̀ akókò lọ rí wọn á practice ẹ̀ fẹ́lẹ̀ ti practice ẹ̀ tó bá ti ṣe kinní ó ti hmm. ó ti gain asset díẹ̀ díẹ̀ nìyẹn. Hmm. so ni break yẹ ilé wọn kó dàrú but lesson ni fáwọn obìnrin tọkùnrin bá ti love ẹ ìyẹn omi ìgbé tọkùnrin bá ti lọ́ọ̀fù èèyàn kó a máa tẹ̀kọ̀ ọkùnrin. tó bá dẹ̀ sọ wípé ẹjọ́ sà kí là ń kí wà nílé ọkọ òun múra chosen òun múra redeemed àti deeper life kí ló kọkọ tó ń fẹ́ pẹ̀lú pé ó lọ gbẹ̀ sí wèrè tó ló gbà èsì orí burúkú wo ló gbà ó lóun ò fẹ́ ó ní aṣọ tó ń fẹ́ leléyìí tó bá ti mọ̀ pé ó fẹ́ múra chosen kúrò nílé ọkọ kó lọ fẹ́ chosen pastor àbí kó kúrò ní ọkọ kó lọ sí redeemed. exactly mo fẹ́ fún yín náà mo fẹ́ fún point kan mà in years back ah. in Nigeria that is the style tó máa ń ṣe Nigeria mo kàn fẹ́ fún yín tóbìnrin bá nùún ní ìdí kankan tẹ bá ń fún tẹ bá ń fún tẹ bá ń fún ọmọ sọ yìí di magad hmm. Ọlọ́run ọwọ́ ṣe kan fún ọ̀rẹ́ mi jọ kan kò mọ̀ pé òun ò jí ìrí ẹ̀ ní kọ́ọ̀lù ó ní máa wò tí bá ti pè é sí pé magad bá ti pè é sí pé kò sí ìwà tí mo bèèrè tí ò ní sẹ́ẹ̀dì sí mi yẹn wọ́n rò pé ah bóun ṣe dàgbà tó yìí òun jẹ́ Magadi. mo lọ́ọ̀bù ẹ mo ṣe é ṣe gbogbo wọn tí mò ń ṣe fún ẹ bọ̀bọ̀ yẹn tó ń ṣe gbogbo yẹn kò mí pọ̀ dẹ̀ ni you understand but many women máa wò kó bí a ọ̀dẹ̀ ni fún nǹkan ó lọ́ọ̀bù ẹ̀ ni tó bá dẹ̀ tí ẹ̀ bá dẹ̀ ti lọ́ọ̀bù èèyàn kò sí nǹkan tí wọ́n lè ṣe fún yàn that's why dem máa ń ṣe sọ pé love is blind yìí pé blind bẹ́ẹ̀ náà when you are doing something for somebody you really love o ò ní kí ẹ̀ gbogbo pátá tó ń rí yẹn kò rí as big thing gbogbo pátá yẹn kò rí bí iṣẹ́ kankan kò rí bí pàtàkì kankan but the woman nǹkan tó fẹ́ lọ́dọ̀ ẹ̀ tó bá ti ń ṣe fún kò sí nǹkan tó máa béèrè tí ò ní ṣe fún láyé yìí. kó lọ sí chosen ẹ ṣe sà ẹ ṣeun. yes ma ẹ kú ètò. lọ sí chosen ó ní nǹkan tó ń fẹ́ leléyìí ẹ̀ẹ́dẹ̀ fún ẹ̀ẹ́dẹ̀ kọ́ máa ẹ̀ẹ́dẹ̀ máa ẹ̀ máa ẹ̀ máa ẹ̀ máa jẹ́ ẹ̀ máa kill wọn emotionally ẹ̀ máa kill wọn psychologically lọ sí chosen you don't have to be married to, to him. hello. Mm -hmm ẹ ló mú bọ ẹ kalẹ̀ máa ẹ kalẹ̀. ẹ kú ètò mà. nípa program tẹ́ ẹ ṣe lọ́wọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ sí wa. yẹ mo ń gbọ́. má ẹjọ́ nítorí ọlọ́run mà mo rí lè sì fún máa yẹn ẹjọ́ ó ìlọ ìyàwó ẹ̀ gan ẹjọ́ nítorí ọlọ́run ẹ bá wọn ṣètò ẹjọ́. wọn ọjà ẹjọ́ mà wọn ọjà. ìfọ ah, àtẹni ń bọ́ lójú mi ìgbà tí mò ń gbọ́ fọ́ ìfẹ́. ẹ bọ wọn ọjà. máa yẹn ìfọ àtẹni tó lórí òní fìlà mà. wọn ọjà ẹ ṣe gan wọn ò jà kò sí nǹkan tí mo fẹ́ bá wọn ṣẹ́tù tó bá wù kó má dìlé ẹ̀ mú àwọn èèyàn wà ń da tán rẹ́dì láti fẹ́ mò ń gbádùn yín jàre. ẹ káalẹ́ máa mú kọjá fèsò mò ń gbádùn yín. ẹ bá mi béèrè question kan lọ́wọ́ dádì dádì hmm. yẹn hmm. question náà ni rí pé ǹjẹ́ tí wọ́n bá fẹ́ ní sex pẹ̀lú ìyàwó wọn ṣé kìí ṣe ọkùnrin tó kàn máa wọlé wá tó kàn máa ní bọ́ pátá bọ́ búra mo fẹ́ bá ẹ sùn ṣé mo pọ́n ọkùnrin ní ìwà bẹ́ẹ̀ àná ọ̀sùn àwọn gan wọ́n lè ti rẹ́dì láti bá ọ sùn tí wọn dẹ̀ put ẹni yẹn tó put ìyàwó wọn in the mood ṣé mo rí pé nípa sex ó yàtọ̀ síra wọn hmm. ẹlòmíì tó bá ti rẹ́dì tó kù ẹ̀ bá ti le hmm. ló mo máa pè ìyàwó ẹ̀ hmm. so meanwhile wọ́n láti ṣe foreplay. bẹ́ẹ̀ni fún ìyàwó wọn. bẹ́ẹ̀ ni ẹ right. ní pé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀. Hmm. kíyàwó yín tó dé ó ní àwọn ọ̀rọ̀. tẹ bá ti sọ̀rọ̀ tán ẹ má lọ mo lè sì fọ́rọ̀ yẹn mà mo fẹ́ mo máa bèrè question kan lọ́wọ́ yín tẹ bá ti sọ̀rọ̀ tán. so ṣe mọ̀ hmm. nípa bí bẹ́ẹ̀ torí a lot of people ni wọn ò mọ̀ nípa yẹn. so pé ó ṣeé ṣe kó jẹ́ wípé torí foul play yẹn nìyàwó yẹn ṣe ń sá so ó possible. okay because tí ó jẹ́ mọ̀ pé bọ́dẹ̀ ṣe ń bá obìnrin sùn hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹlòmíì tó bá ti rẹ́dì ó kàn máa gùn léyàwó ẹ pápápápápá kọ ibù gan kí ìwà ìyàwó yẹn kó má lè gbà míì obìnrin ò kí í fẹ́ sọ̀rọ̀ sóyè hmm. yín. ok ma ṣé ti sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ tán ma ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín. ẹ béèrè ma. ṣé ẹ wà márìndé wà pọ̀ lọ́kọ yín. Um, my husband is late. ok now gbogbo gbà tẹ́ fi wà pọ̀ ṣé every time tọkọ yín bá ń doyín ẹ fẹ́ dóra yín ṣé gbogbo ìgbà lẹ máa ń wà ní mood láti dóko. kì í ṣe gbogbo ìgbà. now ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù mò ń béèrè ẹ mọ̀ pé mo jẹ́ kẹ́ sọ̀rọ̀ tán gbogbo ìgbà kọ́ ìjẹ́ àárín ìgbà tó jẹ́ pé kò sí bó ṣe lè touch ẹ̀ wà ìmú but just to satisfy him ẹ dẹ̀ ṣe. definitely. Now, ṣe gbọ́ nǹkan tí ọkùnrin yìí sọ, ó ní for over three months, òun ò òun ò bá obìnrin kankan sùn ká tiẹ̀ wá sọ wípé tó bá lọ work ó máa ń work lọ báyàwó ẹ̀ ni ó dẹ̀ máa kìyàwó mọ́lẹ̀ gìjà adẹ̀do so nínú three months yẹn ààrin ijó tó lè make sacrifice pé kèmí tiẹ̀ mind láti má gbádùn ẹ̀ kí wọ́n ṣáà ti enjoy ara ẹ̀ kókó lẹ̀ ààrin ó yẹ kó dijú pé nítorí pé ó bá wá bá òun ṣé nínú three months yẹn kò yẹ kó ní ọjọ́ kọ̀ọ̀kan pé ok bí mi tiẹ̀ gbádùn ẹ̀ just come and wá datọwọ́ ẹ̀ lẹ̀ kó dẹ̀ dìde àbí àrà àwọn obìnrin tó ń ṣe bẹ́ẹ̀. ẹ a rí ìṣẹ́ mọ̀ pé ó lójú ẹni tó lè gbàrú so every so ó mì every time tọkùnrin bá wá bá yín he must put you in mood. ṣe mọ̀ náà ẹ mọ̀ pé ìgbà míì ọ̀rọ̀ sísọ lásán ṣe mọ̀ pé láì fọwọ́ kan èèyàn ńgbà míì just talking. Ah, okay ìyàwó mi ah, kódà ó dàbọ̀ ọyàn yín ọyàn ẹ ó ti tó ok mo ti gbọ́ yín ma ẹ ṣe ma. from there you are putting the woman in the mold. yeah ẹ ṣe ma àwọn ẹ jẹ́ kí n sọ kínní kan fún yín àwọn nǹkan kan wà hormone imbalance obìnrin lè máa go through eh, eh, hormone imbalance lọ́wọ́ kọ́ ẹ pé kò sí bó ṣe lè touch ara ẹ̀ ò ní le kò ní wù láti dóko tí ò bá wá wo obìnrin láti dóko kò mí pé kò lè get ọkọ ẹ̀ down. hello ẹ kalẹ́. ẹ kalẹ́ ẹ jọ ẹ pa facebook yín mo ń gbọ́ ẹ pa facebook yín ẹ lè gbọ́ méjèèjì pọ̀. ṣé mo wà lórí ètò. bẹ́ẹ̀ ni so ẹ pa kí ni facebook tẹ́yìn ń gbọ́. ok ṣé rí ìlú yìí kọ́nà kó ṣàánú wa ṣé ń gbọ́. mo ń gbọ́ yín sà. gbogbo nǹkan táwọn obìnrin yẹn máa ń ṣe wọ́n máa ń mọ̀ọ́mọ̀ fi ṣe ń bíbá ẹni pé bíkọ́ wọ́n ti mọ̀ bí òsán náà bá yọ. Hmm ṣẹ̀gbọ́n kan máa ń fi ẹ̀sáìtù lórí òbò yẹn òbò téèyàn dẹ̀ sanwó orí fún tí ìṣepọ̀fẹ́ lẹ déèlù yìí. tó náà ìgbà tó wá ń fìyà jẹ ìbòlẹ̀kẹ́ kalẹ̀ ẹ má jẹ ìtàn yìí ìlú ìwà bọ̀rìn àwọn àwọn ọ̀fùgbà yìí sí ilé mo wà látàrí bẹ́ẹ̀ni mo wà kan tó yẹ kẹ ẹ jókòó ẹ máa tẹ bá ti wá sọ fóbìnrin pé òkè ó yá géèmù máa wà. ó dẹ̀ wà bọ́rìn sọ́kùnrin ju obìnrin lọ torí obìnrin máa rí àwọn ọmọ ẹ̀. ẹ jọ a máa fàṣẹ lọ sáwa náà òṣìṣẹ́ ó rẹ everybody ẹ wá máa lóore ẹ̀yìn ẹ máa tó bá jẹ́ nàìjà ni mo mọ̀ pé irú eléyìí ò ní ṣẹlẹ̀ ń kálukú máa nọ́nà àbáyọ. nǹkan tárábìnrin yẹn ń ṣe kò dáa o kò dáa o. and the, point we. ó ti dalẹ̀ ẹ̀rú díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ ṣe sá. ó ń ṣẹlẹ̀ everywhere bọ̀ ó ń kálukú mọ bó ṣe ń dá ọgbọ́n sí. ẹ ṣe sá ẹ jẹ́ ká gbé kọ́ mi. irú irú yẹn kò lè bẹ́ẹ̀ mi dánrú ẹ̀ wò ọjọ́ tó bá ti wé because èmi ní láti satisfy ara mi inú ẹ̀ máa dùn kò káyé. exactly ah, that's it yes na You know bá máa dùn. ẹ jẹ́ ká gbé kọ́ mi sà. kò síbi tí mo fẹ́ lọ ibo màá tún ti lọ dóbò sáwọn ọmọ tí ò tí ìgbólé yẹn máa máa wá kiri. ẹ ṣe sà ẹ jẹ́ ká gbé kọ́ mi mo fẹ́ sọ̀rọ̀ lórí inú ẹ̀ ò bá máa dùn kò káyé yẹn ẹ ló. ẹ ló mú gbádùn yín. yes àǹtí nǹka ẹ kúrọ̀lẹ́ àǹtí ẹ kálẹ́. yes sir ah yes ma. Yeah. Hello? mo ń gbádùn yín mo ń gbádùn ẹ pa Facebook yín oh yes ma ẹ nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé ṣe ríru àwọn tó láìkì ìyàwó wọn yẹn tán bá ti rí tán bá ti rí obìnrin tó tù wọ́n nú bóyá wọ́n ti lò fún oṣù mẹ́ta hmm. ṣóye yìí hmm. ìgbà ẹ wọn wá àbádọ ẹni tó ti mú tó ti fi wọn lọ́kàn balẹ̀ tó ti jẹ́ kí ronú yẹn kúrò lára wọn wọn máa ń níyàwó àwọn fáìn ju ìyẹn lọ kí ni ká tún pè yẹn. má wọrí kò ní ṣẹlẹ̀ ṣé kí n introduce yín síra yín no ó ṣẹlẹ̀ sí mi ni. má wọrí tó bá kò ní eléyìí ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. <laughs> ọlọ́run. mo máa pè yín padà àti nǹkan àmàtọ̀rọ̀ bẹ́tà. pè mí padà ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín gẹ́gẹ́ bí máa yẹn ṣe sọ pé kò káyé tí ọkọ tó ọkọ ẹ bá fẹ́ dú ẹ tó wà múdì tínú ẹ ò bá dùn kò kó ayé. hello. hello. hello mo ń gbádùn yín hello ma. hello yeah. Yeah, ẹ wà program ma. bẹ́ẹ̀ni. mo fẹ́ dá sí issue bọ̀bọ̀ tí ẹ̀ treat issue ẹ̀ mata ẹ̀ sínsìn báyìí hmm. ṣẹ́gẹ̀ even if ẹ̀ kó má sí foul play kò ní ah, ah. kóbìnrin deny ọkọ ẹ̀ for three, o. for for yeah kó má sí foul play gan kò ní kó deny ẹ̀. deny him for sex at all mi ò tiẹ̀ rí on any reason mi ò rí because definitely maybe the love is not there in the first instance because tí n bá reason mata yẹn gan the guy said bóyá kan tó kò to gan i don't know maybe things have been happening like that hmm. kó to take lady over to that Canada because kátó lè máa argue pẹ̀lú àwọn just look at the way you reason how there it's totally different from the way we reason in Nigeria here you know. thank you. so on Thank that you. kind of the issue the thing is just that tó bá ti ń bá wò ó wò ó lọ sáà is like the lady maybe she can't tell me she doesn't have sex for during the time tó wà tọkọ jọ ní sex now so how how did she even cope with that. God bless you. And your husband is not working, He's not like this. Mo fẹ́ sọ̀rọ̀. Thank you so much. Now maltreat the guy in such a way tó lọ ṣe so pí ó ń lọ sínú toilet máa ṣe báyìí. No, come of it. I don't think that's the the issue is nǹkan kan ṣẹlẹ̀ gangan that lady is like boya. I think you should know what I mean okay so, all right sure. Think... tó o bá sí in a good mood for a responsible man tó mọ ojúṣe ẹ̀ nínú ilé kò kan ayé it is your responsibility tí o bá ti ń ṣe pọkùnrin yẹn ló ṣe ẹ tí kìdẹ̀ ṣe pé bóyá o sick but tó wá jẹ́ pé bóyá òbò ń ta ẹ̀ nǹkan kan ṣe ẹ́ kò kan ayé it's not every time lobìnrin láti wà nígbà míì gan ṣe bóbìnrin ṣe eh, obìnrin ṣe period tá a dẹ̀ ṣe labial coitus tí wọn ò ní fi okó sínú òbò ẹ̀ tá a ṣe lábẹ́ ọkọ̀ tó ẹ̀ pé kíláàtì kíní ẹ ni wípé o fẹ́ get ọkùnrin ẹ down jẹ́ kí n sọ fún ẹ tó bá refuse ọkùnrin ẹ tó bá bọ́ síta wípé lórí pé refuser ló fi bọ́ síta tó bá ń dóòbò ẹlòmíì kódà kó máa dóòbò ọ̀rẹ́ ẹ kò ní ní conscience kò tiẹ̀ ní rò ó a máa gbádùn a máa wò pé òun fẹ́ wà spiteful ni ṣùgbọ́n tó bá satisfy ọkùnrin tó bá bọ́ta lórí òbò tó ń dò á máa blame ara ẹ̀ pé olójú kòkòrò lòun so pé ẹ kò fọwọ́ pọ̀ mú kò sọ̀rọ̀ gankan kò kan ayé provided tí ò bá ń ṣòun ló cause emotional problem ẹ tí kò dẹ̀ ń ṣe àìsàn ló cause emotional problem ẹ tó jẹ́ wípé rigidity tiẹ̀ ò wà flexible tó jẹ́ wípé ọ̀rọ̀ tiẹ̀ o nítorí ìgbà míì kò ìgbà míì ẹ ẹ múdìmúdì tẹ́ẹ̀ kí n fẹ́ fi dóko yẹn nítorí pé ẹ ti fọkàn sí wípé ẹ ti fọkàn sí wípé okó dídó bí ọmọ bíbí ló wà fún tí wọ́n bá ti wà tó bá ti ní that mindset Toku bá wá fẹ́ bẹ ẹ bẹ dú ẹ tó bá yẹ mindset ni ah mi ti fẹ́ lóyún sí i jàre ìgbà mo ṣe bímọ ọkọ tó mò ń tọkọ ọkọ lọtọ ló wà kò kún ayé tó o ti do kò kún ayé tó o bá ti do nǹkan tó bá wọkùnrin yẹn ló lè ṣe èmi mo wà ní mo wà mo wà I belong to the school of thought tó sọ wípé òun láti bá obìnrin ṣeré bẹ́ẹ̀ obìnrin míì wàá baṣeré baṣeré nítorí pé ó ti ní determination yẹn pé òun ò fẹ́ dóko kò tiẹ̀ ní relax ara ẹ̀ ọkùnrin tó dẹ̀ ti bẹ́ẹ̀ ṣeré dé stage kan tí ara ẹ̀ ti wà lọ́nà òwẹ́ẹ̀tì ò túraká ìmí obìnrin ìmí gan wàá máa dán lọ́wọ́ báyìí ṣé ló máa ṣe ló máa mú gbogbo mọ́sù ẹsẹ̀ ló máa tighten gbogbo ló máa mú gbogbo ẹsẹ̀ ẹsẹ̀ ò wà flexible tí okó bá dẹ̀ wà nínú òbò obìnrin tí wọ́n bá ń dú ẹ lọ́wọ́ tó bá wà flexible ẹni tó ń dú ẹ máa mọ̀ pé wà flexible ẹni tó ń dú ẹ òbò ẹ máa òbò ẹ ò ní wà friendly lára okó àwọn wall òbò ẹ pelvic wall ẹ ò ní wà friendly ó máa le pampa ni ó dẹ̀ máa mọ̀ o ò tí ìrìbí tọkùnrin ti ń dú ẹni tó ti sọ fún pé just relax yourself relax yourself just relax tọmọ ọmọ just relax yourself o oh, le ma, tó o bá ti tó o bá ti jẹ́ ẹni tó ní mindset pé mo fẹ́ fi bímọ ni jàre ọ̀pọ̀lọpọ̀ yín tí ọkùnrin bá ń bọ̀ tó ra gucci bag wá fún yín and shoe olè ló pọ̀ jù tí even gan kókó má wù yín dó ẹ máa lo multivitamins ẹ̀yin gangan lẹ máa ní kọkùnrin yẹn wá dó ọlọ́run kó tó àwọn ọkùnrin nítọ́ ọ̀la ọlọ́run kó ṣe wọ́n bí wọ́n ṣe fẹ́ ọlọ́run má jẹ́ kí wọ́n ráyè láàrin ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà pàápàá àwọn ìyàwó lé owó owó owó owó ti ẹ owó ti jàrá bẹ́ẹ̀ lòmíì. hello. hello. ẹ kalẹ. ẹ kalẹ sà. ẹ sà ẹ jọ ṣé mo lè dá tètò yẹn. wà láyé dá sí. nǹkan tí mo rí lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n tó ń sọ̀rọ̀ yẹn. Hmm. there there there is a particular thing tó ń fa kinní yẹn I just want to suggest bóyá bí ẹ̀gbọ́n yẹn before ọ̀kan tó bẹ̀rẹ̀ sí ní máa bímọ hmm. ẹ̀gbọ́n yẹn ṣe máa ń fún ìyàwó wọn jẹ ó ti yàtọ̀ maybe ẹ̀gbọ́n yẹn kò kí ń last for five minutes or six minutes because as it is ẹ mọ̀ àwọn obìnrin tó wà fún ẹgbẹ́ tẹ̀ bá ti ṣàtúnṣe àwọn dáadáa to get down with you some other time it will be so difficult. For three months. I'm also. For three months. It will be part of it. And uh, the other side, it could be that intentionally doing. Bóyá she's just doing it intentionally. I'm also. àìpé ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti fún obìnrin yẹn láyọ̀ That's only fair. You're wearing it. Then you shouldn't them love they will take advantage of yeah. it. àwọn obìnrin kan wà tẹ́ láti ya wèrè pẹ̀lú then láti wà soft yeah eh? láti wà soft pẹ̀lú wọn. Mm-hmm. wọ́n fọ pátá yẹn is part of it. no ó lè fọ pátá ìyàwó ẹ̀ tó bá mọ̀ fún. ẹ eh, ìbọn obìnrin yóò mọ̀ ó bá mọ̀ fún. because ẹ tẹ̀yàn ń ṣe fún so ò fún yàn padà ó rí bákan kò ní tí ẹ̀gbọ́n yẹn ṣe fún kò ṣe fún ẹ̀gbọ́n yẹn padà He's not giving it back it hmm. means ẹ̀gbọ́n yẹn is the one tó ń tó ń kà láti keep relationship yẹn is the marriage yẹn and the lady she doesn't even care about the man because we, we can now imagine the kind of uh, situation ẹ̀gbọ́n yẹn ti pass through because it's not so easy kéèyàn wà èmi expect ẹ̀gbọ́n yẹn kàn ń sọ ẹ́ pé àwọn ń ṣe ọmọ ń ta ni wọ́n ń ṣe kíní kan ẹnu lásán ni. And so, wá for for for that for that time for for the for for for for the little time that this man has experienced so much of um, difficulties in, in in his marriage. I think there is need for him to to come back to his normal sense of reasoning and take some necessary I nǹkan kan wà tó yẹ say. you don't have to show some other things you don't even care anymore you change rooms whether he works or he doesn't work àkóṣe ah, gbogbo obìnrin nìyẹn ń wà soft fún kó ṣe pé kò nà wọn o àwọn obìnrin míì ojú ẹ láti wà lá wọn máa wà nílẹ̀ láàárọ̀ kójú ẹ kó sókè lọ́sàn tó bá di ọjọ́ alẹ́ kójú ẹ wà ní kò gbóná kò tutù obìnrin bá ti àwọn obìnrin kan tó bá ti ṣe wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ báyìí wọn máa wọn máa gborí ẹ mọ́lẹ̀ báyìí. kẹgbọgán jáde síta kẹgbọgán máa sùn pa fún rẹ̀ ló máa pa wọ́n sílé. ó láti jáde síta kó máa sùn ta yes ah, hundred percent. gbogbo à ń ṣe ẹ mo lọ́ọ̀bù ìyàwó mi ìyàwó tó lọ́ọ̀bù tí ò ṣe ẹ̀ tiẹ̀ tẹ́gbọ́n ẹ bá kú lónìí I can bet it with that. ẹ̀gbọ́n ọlọ́run ní jẹ́ ọgbọ́n pọ̀ bíi the woman will look for somebody else tó máa máa dé o. bẹ́ẹ̀ni. Ah, èèyàn kan wà máa padà nítorí obìnrin ibi táwọn kan wà gbọ́ pé wọ́n mọyì ọkùnrin they are they are ready to give everything to a man. So why why why why why a man needs to to to to because of I love my wife. Ẹ tó lọ́ọ̀bù obìnrin kan, o lọ́ọ̀bù ìyàwó ẹ tó bímọ fún ẹ. Ṣé ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ Kì í ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ mọ̀ra kínní tó wà bẹ́ẹ̀ kẹ́ má fi ìpè ayé. Èmi ti ẹ̀ máa èmi máa ṣọmọ fún bí ọkùnrin yẹn very fine guy ni o, ó fine bàjẹ́, èmi máa ṣọmọ fún. Ẹ tó ń pọ̀rọ̀ gọ́dà yìí pé mo mọ ẹni yẹn. Mm. ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ yẹn mo mọ ẹni yẹn. Ah. okay sir. bí ẹ̀gbọ́n lẹni yẹn jẹ́ sí mi kí ni tó wà ń ni mi máa ṣe ọmọ fún. kí ni tó wà ń láti má lè láti má lè iron sí nǹkan àbí symbol of me if something went wrong. And is it, is, it, is it something that you have to keep to yourself and say because of uh, he offended me uh, you have done some certain things Does it mean there are some things rẹ kó bìnrin gan tó bá ń ṣe dáadáa ó máa overlook ẹ máa fi ṣe yẹ̀yẹ́ ni. ẹ ṣe sà no it's a poison láàrin ọkọ àti ìyàwó no apart from pé sex gan no lori, anything it's a poison láàrin ọkọ àti ìyàwó i'm not saying you cannot refuse àwọn nǹkan kan but There are ways That is refusing. No, that's no. See it as a negative as a negative word, especially lórí ọ̀rọ̀ oko atobodido. No it's a it's a poison. Lani, yín, it's anathema. It's a taboo. No, no it's a poison when it comes to ọ̀rọ̀ bẹ́ẹ̀dì lórí ọkọ àtìyàwó. If you must say no, if you tó o bá is don't don't express it by saying no because that no kills Oh man, ń kill esteem self esteem ọkùnrin when you say no fún mi lẹ́jọ́ is is no Oh she she she. ṣe gbogbo ìgbà ni dídó dídó òmòjú dídó lọ is no when you say those words oh man, kill self esteem po ó wà poisonous is a poison It's anathema It's a taboo no nínú ọ̀rọ̀ okólóbò láàrin ọkọ àtìyàwó it's a poison if you must say no there are ways of saying it better way jẹ́ pé subtle way gentle way respectful way jẹ́ pé you will say it in such that ẹni tó sọ fún ò ní pick offence ẹni tó sọ fún there's something tó máa ń pè ní Stockholm syndrome nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní sympathize or empathize pẹ̀lú ẹni tó wá ṣe ẹ́ níbi o empathize pẹ̀lú ẹni tó tó tó tó fẹ́ ṣe nǹkan tí ò dáa Stockholm syndrome yes o fẹ́ o o mọ̀ pé o ṣe there are ways of going about it there are ways of saying it tó yẹ pé ẹni tó ń sọ fún gan á tún wá máa bẹ ẹ kẹ́dùn á máa ṣàánú ẹ wípé o ò lè bá òun sùn wàrà so mọ̀ lọ́kàn ara ẹ pé òun play game ni o ò fẹ́ ṣe ni but there are better ways of saying it of putting it there are better ways of telling ọkùnrin dan saying no ṣé o mọ̀ jó lọ ni no ah, ṣé kò tiẹ̀ kí n sú ẹni no o mọ̀ pẹ́sẹ̀ ń ro mí ni mi ò ṣe ìyẹn máa ń kill self esteem o máa ń kill love o máa ń jẹ́ kọ́kùnrin run mad but there are ways of saying it o fẹ́ do ẹ ó ṣe period o lè má ba argue tó bá súnmọ́ ẹ nígbà tó bá dé abẹ́ torí pé o lo pad fúnra ẹ̀ ló máa ní àwọn òde sọ fún mi wípé òun ṣe pírọ̀ wà dẹ̀ ni èmi ò mọ̀ pín in mọ́ bí mo ṣe fẹ́ sọ ni because I don't want to kill your feelings mi mọ̀ bí mo ṣe fẹ́ sọ fúnra rẹ̀ ló máa fi ọwọ́ fìlì òbú ẹ pé o lo pad àbí o lo tampo tó bá ti wá rí pad yẹn tó bá ní ah o dẹ̀ sọ fún mi mi ìfẹ́ jẹ́ kẹ́ bínú ni àbí mi ò fẹ́ kó feel bad mi ìfẹ́ o dẹ̀ ti rí pọ́kú ẹ̀ ti le o ti mú okó yẹn dání o ti le mọ́ ẹ lọ́wọ́ o ni lati sọ fún pé òun ṣe period o ni lati sọ fún jẹ́ kó fúnra rẹ̀ bẹ́ẹ̀ ṣeré kó désàlẹ̀ kó wá rí i pé o lo pad àbí ó kọwọ́ abẹ́ bóyá bíi tí tampo wà ó rí ẹ̀jẹ̀ nígbà tó bá wá rí wàá tún wá suggest pé kó wá ṣe labial coitus you know labial coitus ó máa dó ìtàn nìkan kò ní á do ìtàn ọ̀hún kò sọ pé kó wá ṣe labial interruptums tó yẹ pé interruptums tó yẹ pé fi okó sínú ṣùgbọ́n kò ní dámira pẹ̀lú bó ṣe ní ẹ̀jẹ̀ ni ẹ nígbà tó bá suggest ẹ fúnra ra ọkùnrin yẹn ló máa sọ fún ẹ pé no mi ma ah no ma ní sùúrù má wọrí orú ọkùnrin bẹ́ẹ̀ yẹn kò lè ever ní offense láíláí tó bá tiẹ̀ lọ a máa blame ara ẹ̀ a máa feel guilty but the moment you say no tí ò lọ no reason nígbà tó bá tún wá sọ bẹ́ẹ̀ tó bá wá sọ pé òun ò dú ẹ òun ò ṣe lábíò coitus òun ò ṣe lábíò interruptors wá gbé okú ẹ̀ kó sọ pé mo ṣáà ń ṣẹ̀jẹ̀ lábẹ́ ni mi ìṣẹ̀jẹ̀ lẹ́nu jẹ́ ń sọ̀kì ẹ̀ òun ló máa mọ̀ bóyá òun lè stand pé kó sọ́ọ̀kù òun tẹ́ pé òun ò ní láì fi okó nǹkan bì kankan fúnra rẹ̀ ló máa decide nǹkan tó fẹ́ ṣe irú ìgbà yẹn o sọ no in a very very good way o sọ no in a very very fantastic way fúnra rẹ̀ ló máa sọ fún ẹ wípé òun no no no no òun ṣe period lọ́wọ́ náà mi fẹ́ kó bleed or it's against my or it's against my religion or ah no no no no tó bá mú okó mi sí tí mi bá rí bi dá sí gbogbo abẹ́ inú ma ta mí ni fúnra rẹ̀ ló ma stop but when you say no in any relationship tó involve sex is is a poison is a taboo is anathema no ó ma destroy oh is a destroyer no it's a no that no pé o sọ pé and kò dé ìgbà tó bá sọ pé pé ah no ah o rí pé gbogbo abẹ́ ló ń rí ni ṣé kò o mọ̀jọ kó lọ ni that's a no ah ẹsẹ̀ ń dùn mí náà that's a no mò ń gbàwẹ̀ náà that's a no mo ń ṣe period na. that's a no there are better ways of putting those things together jẹ́ kó bẹ́ẹ̀ ṣeré débi tó máa kan pad jẹ́ kó fi ọwọ́ sínú òbú ẹ débi tó máa kan ẹ̀jẹ̀ tó máa rí tampo tó máa rí tampo tó máa mú ẹ̀jẹ̀ jáde hello ẹ ló mú gbádùn ẹ. àti ẹ̀ka ẹ̀ka sàn. ìyá kan bá mi. mo kàn fẹ́ gígùn little summarize kan tó ṣẹlẹ̀ sẹ́mi náà ni hmm. ní marriage mi Amẹ́ríkà ni mo wà ní Maryland so hmm. kan tó ṣẹlẹ̀ nǹkan ó yìí ṣẹlẹ̀ lánàá mo ojú ìní èmi àti ìyàwó mi ó máa máa sọ no á máa sọ no wípé kíní so mo kọ ní pé nǹkan sọ fún yín ni àárọ̀ yìí tí mò ń lọ síbi iṣẹ́ mo ní láti deactivate tracker phone tàfimá tíráàkì ra wa lórí fóònù wa mo kọ di activate ẹ pé òun òun ló fẹ́ lé mi síta hmm. nítorí mo wà fètò mo jẹ wà honest pẹ̀lú ìyàwó mi náà but topic ten ṣe lọ́wọ́lọ́wọ́ àìmọ̀ yẹn ṣe join about thirty minutes ago hmm. àti mo fóònù iṣẹ́ tó o kọ́ release o wọnú etí mi pé nǹkan tó ṣẹlẹ̀ ní márèjì mi gangan náà èmi àti ìyàwó mi kó dẹ̀ ìṣẹ̀lẹ̀ mọ́jú èyí tí mo sọ fún ìyàwó mi pé bóyá ó wá fẹ́ ka ní sex ó ń gbọ́wọ́ ó pé ó ti sóhun kíní kan mo dẹ̀ mo gbójú so mo dẹ̀ lọ síbi iṣẹ́ mo ń lọ síbi iṣẹ́ mo dẹ̀ activate tracker tẹ́mi àtẹ̀fín tracker wa wa láàmì tó ṣe fẹ́ lé mi síta nìyẹn. àwọn nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn. mo fẹ́ kó gbọ́ ṣó yìí máa sẹ́ǹdì ẹ̀ sí kó gbọ́ kó lè mọ̀ máa dẹ̀ pé jókòó lálẹ́ kó mọ̀ mọ̀ pé yín sí ṣó yìí kóun náà lọ pọ̀ bóyá ó máa ní change of mindset nǹkan tó ṣẹlẹ̀ ọ̀n gan yẹn mẹ́rin tọkùnrin tọkùnrin bá tiẹ̀ sọ pé no tóbìnrin bá sọ pé no fún ẹ̀yin ọkùnrin báwo ló ṣe máa ń make yín feel. àmì ó máa ń ka feel bad bọ̀ ẹ̀yin tí yàn fẹ́ tí kò ní pé bí a girlfriend you understand so bọ̀ ìṣó sáà so mo kàn ṣáà sọ pé bọ̀ I would like to call him. thank you máa jẹ́ kó gbọ́ ṣó ì máa pè jókòó lálẹ́ wípé kó lọ gbọ́ ṣó yín lálẹ́ ó lè mọ̀ pé mo mọ̀ pé o bẹ́ẹ̀ máa ní change of mentality thank you thank you àwọn ọ̀nà wà tó fi lè sọ náà fun, ọkùnrin tí ò dẹ̀ ní feel bad jẹ́ kó rí ẹ̀jẹ̀ suggest fún wípé kò ṣe bí àwọn tó to ṣe community nurse wọ́n máa ní kí làwọn tools to wà ní community láti lò htt àwọn láti lò fún i mean crisis plan nìkan kan create crisis plan Fun ra ẹ nínú ilé pé okay Tim n bá tiẹ̀ wù mí láti dóko pretend jẹ́ kó jẹ́ kó rí pé òun feel fún pé ara ẹ ti le ṣùgbọ́n ò lè doko fúnra rẹ̀ ló máa suggest fún ẹ suggest labial coitus fún suggest labial interruptus fún suggest láti láti sọ kókó ẹ tó bá wá lóhùn o fúnra rẹ̀ tó bá tí ò bá gbà tó bá tiẹ̀ jáde ọkàn á sọ fún pé ah ọmọkùnrin obìnrin dẹ̀ try o ṣé wá rí ìwọ obìnrin tó wà in the attitude of saying no no no all the time kò sí kò sí faithfulness nínú obìnrin tó bá ń ṣe no fún ọkùnrin tó bá ti di di jẹ́ the type lọ́kùnrin hello. hello aunty Yinka. ó ń gbọ́ yín. I just yeah thank you for that those analysis I just wanted to tell you that um, you have um, rescued a lot of us that um, were feeling somehow before because I love the way you analyze it that there are a lot of ways to say no. Yeah. fún ọkùnrin. Yeah. Even um, to buy my son, no. Mm. You know, because some of us have received this no to last us for a lifetime. Mm. The no that we have received can last us for a lifetime. If you want to say no, even if you're tired, mm. you may not jai jai so many times that no, no, no, no, no. At a point, I was like, even if you want to say no, no, then you, oh my, draw one is on Wow. Oh my, draw one is, oh my, draw one is on tìbínú tìbínú ni a máa máa wò pé kí ló fà kíní you you have just liberated me from guilt because at the point I was feeling guilty but the way you've analysed it you have liberated some of us from guilt. Mm. Because at the time mo tún wá ń bàjá pé tó bá tiẹ̀ máa sọ pé no fún mi. Hmm. There is a way you say Yeah. I'm tired this night. But I promise you, I will make it up for you tomorrow. You can even start by romancing kissing. Tó dẹ̀ rí ẹ pé òun tó ń gbé. Fúnra rẹ̀ ó dẹ̀ in the middle of it. Wọ́n ti ẹ̀ máa pretend. Ọkùnrin yẹn gan-an máa oh don't worry just sleep. Gbogbo yẹn wọn ní sọ Me, I have chopped no that can last me a lifetime. Mm. I have chopped no that can last me a lifetime. Mm. Thank you for what you're doing. Yeah, all right. So there are better ways of saying no. Don't say, ah, I'm tired. Àbí kò gbọ́wọ́ dànù. Mm-mm. Tó bá tiẹ̀ fẹ́ ṣe, pretend pé ò ń sùn. Tó bá ń ma ẹ, máa fúnra rẹ̀ máa fọwọ́ ẹ̀ gbé ọmú ẹ̀ sí lẹ́nu kó horun. Fúnra rẹ̀ ló máa ní you know what, just sleep. You understand? Just sleep. To bá tún ní kó sùn gbé ẹsẹ̀ kan lé lára. Fúnra rẹ̀ ló máa ní. Ó mọ̀ pé ó ti rẹ̀ Hello? Hello? Hello ma. Sir? mo fẹ́ tún sọ àwọn nǹkan kan ẹ̀ta bá ní ká wo àwọn tó ń pè tó nírú issue bẹ́ẹ̀ yẹn hmm. most of them wọn làwọn tó jẹ́ pé they they have done so much for their wives mm. and kò sí nǹkan tí ìyàwó wọn fẹ́ tí wọn kì í fún wọn hmm. why tó ṣe dá wọn náà nírú issue bẹ́ẹ̀. Mm. most of them wọn wọn ti sọ fún wọn ní privilege débi wípé ẹnu àwọn ọkùnrin yẹn gan before they they they want to before they take any decisions they have to seek the consent of their wife ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn tó obìnrin bá ti láwọn privilege kan tó bá ti ju ti ọkùnrin lọ àwọn nǹkan tó máa ń pàpà yí sí nìyẹn because so many of them ló jẹ́ pé àwọn náà ń control ọkọ wọn hmm. because I can't just imagine how a woman will deny her husband of sex kò yé kò yé mi gbogbo nǹkan tí èmi ń rí gbogbo àwọn tá à ń sọ yìí gbogbo wọn ló ń fúyàwó wọn ní the best of the best thing àwọn tí wọn ń tán lówó lọ́wọ́ tó ń fúyàwó wọn ìmí ìra mọ́tò ó kọ́lé fúyàwó ẹ̀ hmm. orúkọ ẹ̀ ló fi sí and at the end of the day àwọn náà experience kìíní yẹn jù. Hmm. why. it is it is well ẹ jẹ́ ká gbé kọ́ mi tó bá di lọ́la mi ní ìdápọ̀ mọ́ ni hello. hello. hello mo ń gbádùn yín. ẹ kú ètò mà. yes o. ṣe rí most àwọn obìnrin yìí tó máa ń behave in their marriage like this. Mm. most of them kàn wà nínú marriage yẹn ni mind wọn ò sí nínú marriage yẹn mọ́. Mm wọ́n kàn dúró ti àwọn ọkùnrin yìí torí pé wọ́n rí i pé wọ́n wà loving wọ́n wà responsible ni mind wọn ò sí nínú marriage yẹn mọ́ wọn love àwọn ọkùnrin yìí mọ́ because if you love your man you will never be tired of him even tí o tí o bá ti ẹ̀wùn ẹ ṣe you will say it in a way tó jẹ́ pé ó máa wà loving not that wà kàn wà kàn wò ó pé kí ló fẹ́ ṣe fún mi tí n bá sọ pé mi ò ṣe kò sí nǹkan tó máa ṣe now so wọ́n máa ń take àwọn ọkùnrin for granted hmm. forgotten mm. that obìnrin pọ̀ níta and most ọkùnrin yìí àwọn ọkùnrin yìí náà tó bá tún wá rí another uh, lady or woman outside tí ó ń fún wọn ní nǹkan tí àwọn ìyàwó wọn ò fún wọn wọn á tún máa take àwọn obìnrin yìí for granted ìyàwó wọn àwọn ìyàwó wọn tí wọn ò satisfy wọn yìí náà tún máa máa gbé lórí ìyàwó mi o ìyàwó mi o whereas àwọn obìnrin yìí gan ò nífẹ̀ẹ́ wọn mọ́ wọ́n kàn wà nínú marriage yìí ni so àwọn gan wọn ní láti ronú ara wọn kọ́ mọ the best thing for them to do. Hmm. ṣé gan ma. ẹ ṣe ìyá mi now yes tó bá di láàárọ̀ la màá drop solution fún any man to yẹ you always receive no for an answer Latodo ìyàwó ẹ̀ àwọn òfin kan wà àwọn nǹkan kan wà tí mo máa so fún yín pé kẹ́ ẹ gbọ́ láàárọ̀ la tí mo máa drop but for fún ẹ̀yin obìnrin no is poisonous no is a taboo no is anathema no is risky for your marriage no will create a crisis plan To them, máa cause a crisis fún ìwọ gangan Go ra rara. yeah i'm telling you so mo máa wá sọ fún ọkùnrin gbogbo gbogbo gbogbo kinní nìyẹn ti máa ń ṣe risk assessment náà dẹ̀ ti create a eh, crisis plan especially in mental health so máa create crisis plan fún àwọn ọkùnrin tí ìyàwó wọn máa ń no no no no Fun obodido all the time i'm not saying you cannot refuse sex from your man but there are better ways of saying it there are very very good way of, oh, i mean there are good ways of saying it to them TF ẹ fi ní feel less of a man TF need fi ní jẹ́ kí low self esteem àwọn ways wà kò dẹ̀ sí kò sí excuse wípé excuse pé ẹ kò mọ̀ mí mú dání kinní kan tí ò bá mọ̀ ẹ the worst that you can do ni wípé tó bá jẹ́ ẹ̀mẹ́ta ló ń fún lóbò tó tẹ́lẹ̀ kò máa fún lẹ́ǹkan lọ́sẹ̀ but you cannot say because ọkùnrin ò mọ̀ ẹ́ ṣe ó máa ń damira ní two minutes nítorí ẹ̀ náà ló ṣe nígbà that's that's rubbish gibberish irọ́ ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ the worst that can happen ni wípé kò ṣe bó bá ṣe fẹ́ ṣe tó bá ti damira á fi ẹ́lẹ̀ you can o lè wá touch ara ẹ later o lè tó ẹ padà pé ọkùnrin yẹ pé kó touch ẹ later but that kò ń ṣe excuse ni wípé because kò mọ bó ṣe ń dómi kinní kan ni kó wá deny yẹn for months i will create a crisis plan láti fún crisis plan fún àwọn ọkùnrin tí wọ́n ń gba no for an answer látọ̀dọ̀ ọkọ wọn ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ ah, a sì máa ṣe celebration ilé mi lálẹ́ àti bẹ̀rẹ̀ celebration ti wà látàárọ̀ so a ṣe continue lálẹ́ ẹ má gbàgbé ilẹ̀ danabit ó sì ń tà ní wàràwàrà màá rí yín lọ́la àwọn other things wà tí mi ò tiẹ̀. Eh, tí mi ò finish tí mi ò tí ì ṣe bọ̀bọ̀ tí mo ló fẹ́ fẹ́ bọ̀ lady Ghana yẹn ó ti ń pè mí sí mi ìgbékọ̀lẹ̀ ni mo fẹ́ bá bọ̀bọ̀ ọkọ ẹ̀ sọ̀rọ̀ náà then I'll take it off from there ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ ó dàárọ̀.